وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل وأوفوا بعهد الله إذا عاهدتم أعوذ بالله من الشيطان الرجيم يقول الله عز وجل في الآية الحادية والتسعين وفي الآيات التي بعدها من سورة النحل أعوذ بالله من الشيطان الرجيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون اللهم بلد أيوة تتي قالت فلنك متى تسي قنك متى صوت gẹ́gẹ́ bó ti ṣe síwájú nínú àyà àádọ́rùn ètò síwájú àyà kọkànléláàádọ́rùn ọlọ́run ọbẹ̀ lè dá wa èyí tó ta kókó mẹ́ ọ wá bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ nínú àwọn àyà tó tẹ̀lé apá kan nínú àwọn nǹkan yẹn ọlọ́run ọba sọ nípa wọn ọlọ́run á bẹ̀rẹ̀ pé ká pé àdéhùn tàbá báyàn sàdéhùn bàbá báyàn dámẹ́jẹ̀mọ́ gbogbo oró eléyìí ọ̀ràn yẹn ni ká pè ọlọ́ni wa awfu bi ahdillah àdéhùn tẹ́ bá bọ́ lọ́wọ́ bá ṣe ẹ pé o májẹ̀mú tẹ́ bá bọ́ lọ́wọ́ bá dá ẹ o gbogbo búra tẹ́ bú pẹ̀lú orúkọ ọlọ́run dandan ni ká ẹ o gbogbo níta bá sì ti pè ní májẹ̀mú tá a bá bọ́lọ̀ ń dá àdéhùn tá a ṣe fọ́lọ̀ òun náà ní gbogbo àdéhùn àti májẹ̀mú tọ́jọ́ ràn yẹn lórí wa pé ká pè gẹ́gẹ́ bí gbogbo wa náà ti ṣe bọ́lọ̀ ńládìí wípé a máa lo òfin ọlọ́ òfin ẹ̀sìn Islam dandan ni ká pè eléyìí kò tó ká máa jẹ́ mùsùlùmí ló kọ lásán ọjọ́ pé àní máa pa òfin ọlọ́run ọba má gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí. àríkọ́ alukur'an wọn kì í tẹ̀ lófin rẹ̀ má ṣùgbọ́n wọn máa ń lò láti fi búra kò sì yẹ kó rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni kì í ṣe pé jẹ́jẹ́ kì í ṣe pé búra àdéhùn lásán tẹ́ bá ti fún yàn ẹ gbọ́dọ̀ pè ọlọ́ni wala tanqudul aymana ba'da ha, ẹ gbọdọ máa tú níta fọlọ́run ọba búra lé lórí ká lẹ́yìn ìgbà ti kàn pa àdéhùn májẹ̀mú ẹ̀jẹ̀ tẹ́ bá jẹ́ ẹ túká o lẹ́yìn ìgbà ti kàn nípa pẹ̀lú ìforúkọ ọba búra tí gbà lérò pẹ̀lú ìbúra òun náà ni fífi àtìlẹ́yìn fífi àtìlẹ́yìn hàn lórí pàṣẹ islam bẹ́ẹ̀ máa pe tẹ́lẹ̀ tẹ́nìkan bá wá tó lòun fẹ́ gba ẹ̀sìn islam tẹ́nìkan nàbí ọ̀tẹ́wọ́ tẹ́ bá tẹ́wọ́ ànábì ọwọ́ agbọ́wọ́ lórí ọwọ́ o àbáwọn gbọ́wọ́ lórí ọwọ́ ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá ti bẹ́ẹ̀ ti ṣe yà á. gbogbo lérí gbogbo ẹ̀jẹ̀ agbọ́dọ̀ rí pàǹpẹ. ṣùgbọ́n láyé jọ wọ́n máa ń ṣe nǹkan kan tá ń pè ní al ẹyọkan rẹ̀ wọ́n ń pè ní al-hilf iná nígbà nìkan tí ẹ̀jọ́ tamara yín nǹkan kan ọ̀jọ́ pa yín pọ̀ yọ wá bọ̀ yóò wá sọ pé òun fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹ̀yà yín pé ẹ̀yin yìí o ẹ máa dáàbò bò ẹ máa wá ìsọfún níbi gbogbo ntẹ́yìn náà wá sọ níbẹ̀ fáwọn ìyàwó àtọ̀mọ́ yín ṣe eléyìí wọ́n máa ń pè ní health islam lẹ́yìn ìgbà tí islam ti dé ó ṣàfihàn pé àbùkátà ru rẹ̀ mọ́ ìrẹ̀ lànà bẹ̀rẹ̀ sọ pé la hilfa tẹ̀lé islam kò sí àyè bí ká máa pàǹjọ́ ń ṣe ní ìjọ tí kò tẹni tí ó máa ran ara wọn lọ́wọ́ lábẹ́ ẹgbàá tó ń tipẹ́ yìí ṣe fámílì irú ètò wà láyé jahiliya sáyé fún rúra nínú islam wà ayò máa xilfin gánà fil jahiliya gbogbo orú àsọyípọ̀ ìranra ẹni lọ́ọ́bẹ̀ títí ti ń bẹ láyé ojú dúdú bẹ́ẹ̀ náà wò láyé ziduhu islam illa shidda. tó bá jẹ́ dáadáa ni islam yóò túbọ̀ fún lágbára sí ni ó túmọ̀ sí pé islam ò bùkátà gbogbo orú àsọyíkọ̀ yìí irú ìtàwọn ẹni ayé dúdúdú máa ṣe nítorí pé ọwọ́ pàǹtí islam ó ti tó wa àbùkátà ń táwọn jàhìlíyà sí. báyìí bó ti jẹ́ pé láyé anábì sallallahu alaihi irú rẹ̀ wáyé wọ́n ń pè ní hilful fudul àyè hilful. حلف الفضول يا وأنا حلف الفضائل náà ní kí gbogbo àwọn èèyàn nínú Quraysh wọn péjọ ní ilé Abdullah ibn Jada'an nítorí pé ọlá ti ń bẹ fún ọgá láàrin wọn wá fẹnu kò ìpè láti òní lọ àwa tá a jẹ Quraysh ẹnikẹ́ni tá a bá rí ní Mẹ́kà tí wọ́n yàn jẹ. bayara Maka ni àbí kejì ẹ̀ sára maka gbogbo wa ládìde láràn lọ́wọ́ títí tá a fi dá àbòsí tó ṣe padà kúrò lórí rẹ̀ anabi sallallahu alaihi náà kópa ya bẹ láyé jàhílíyà àwọn Kùrẹ́ṣì máa ń pe àsọyépọ̀ ní àsọyépọ̀ ti وقد جعلتم الله عليكم كفيلا ẹran ti pé ńgbà tẹ́ ń bá ń bá yẹn dá mẹ́jẹ̀mú ẹ ti fọlọ́run ọba tẹlẹ́rì o tani ọjà ẹlẹ́rì ọlọ́ lọ́wọ́ ayẹ kó tún á jẹ́ pé irú mẹ́jẹ̀mú lẹ́tùtù ká ṣé irú ìlérí yẹn lẹ́bàjẹ́ èyí tẹ́ ti forúkọ ọlọ́run ọba búra lórí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa wá fi hàn wá pé gbogbo ní ẹ̀ma ti ẹ lọ́mọ kọ́ lọ́wọ́ bá rí yín kò síbi tí a forí pamọ́ sí tọ́lọ́wọ́ bò rí yín inna Allaha ya'lamu ma taf'alun ọlọ́run ọba máa ń tẹ̀sí ó ń rí ó sì ń ṣàkíyèsí yín lórí nǹkan tẹ̀sí bẹ́ẹ̀ pé àdéhùn bẹ́ẹ̀ yí àdéhùn gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ọba mi yóò sì san kálukú lẹ́sàn lórí tó gbélé ayé sí ẹni bá lẹ́tọ̀ sí kọ́gba ẹ̀san yọ gbẹ̀san ẹni bá sì lẹ́tọ̀ sí kó rí ọ̀nà ọlọ́run yóò rí ọ̀nà ọlọ́run ẹni tó sì bùkátà sí kọ́nà wọn bó pé àdéhùn tó náà ṣe funfun yóò pè ẹni tó sì jẹ́ pé ìyá ni ó jẹun yóò jìyà ẹni tó lẹ́tọ̀ sí bínú ọlọ́run yóò rí ní ìgbà tí yẹn bá ti yẹ àdéhùn ọlọ́run ẹlẹ́dàá ó wàá fi hàn yí pé ká máa yẹ àdéhùn ká máa ba májẹ̀mú tá a jọ bára wa dájẹ́ kí ẹsẹ ń tọ́ da Ọlọ́run fi àpèjúwe yìí lélẹ̀ wọ́n ní wala takunu kallati naqadat ghazlaha ẹ má ti dà gẹ́gẹ́ bí obìnrin tó ṣe pé aṣọ tó ti hun òun náà ni ó tutù kájọ bàjẹ́ ẹ obìnrin tí ń hun sọ. So, tó tún jẹ́ pọ̀ náà ló tún fọ́ ara rẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ìpè àdéhùn ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń bá àwọn èèyàn dá tẹ́ pé kò yàtọ̀ sí tòbìnrin tọ́jà ìpè ó ń hun aṣọ bófin nǹkan míì ṣùgbọ́n gbà ni ó ara rẹ̀ tí ó dàrú. nínú àwọn olùmọ̀ nípa tafsir à ń pè ní asodi àti abdullah ibn kathir àwọn sọ pé àyà yìí sọ̀kalẹ̀ fẹmúrọ àti nkọrọkọ nípa obìnrin kan tó gọ̀ agọ̀ كانت من مكة ثم بمكة كلما غزلت شيئا نقضته بعد إبرامه gbogbo gbàtọ́ bá ti hun kankan nínú aṣọ tí ń hun onáà ló ti fọ ara rẹ̀ tú dànù. واسمها ولورك راني رابطة بنت عمرو بن كعب بن سعد بن تيم بن مرة قالوا بني يوكو رانجا رابطة أما بابا رانجا داركم àbí ká tẹ̀ sọ ikpe ayà yìí ọlọ́run ọba ẹlẹ́dàá ó mú wa gẹ́gẹ́ bí àpèjúwe fún àwọn ẹni tó ṣe pé wọ́n máa yẹ àdéhùn mẹ́jẹ̀mú tí wọ́n dá wọ́n máa bàá jẹ́ ọlọ́run alákòjúwe wọn ó dàbí ti obìnrin yòówù ẹnikẹ́ni tí ń fọn aṣọ tí ń fọ ara rẹ̀ dàrú ìyẹn ni pé ọ̀rọ̀ pé torí ẹnìkan ló ṣe sọ̀kalẹ̀ amúkóńbẹ nítorí pé àyà yìí yé láì mọ sábàbí rẹ̀ tọ̀lẹ̀ ìbúrọ́tò bí umumi lafzi la bi khususi sábà ṣùgbọ́n àyà tó wà tá a lè gbọ́ yìí láì mọ sábàbí tó mu wá a sọ pé al-ibratu fiha bi khususi as-sababi la bi umumi al-lafz sọ irú eléyìí ó yé wa láì mẹni tọ́lọ́wọ́n bá ti torí rẹ̀ sọ̀kalẹ̀ torí a sọ pé àpèjú ẹni tọ́lọ́wọ́n fi lélẹ̀ kálí máa burú ti ń bẹ nínú yíya àdéhùn ìṣèlọ́rọ̀ àwọn olùyẹ àdéhùn lọ́dà gẹ́gẹ́ bíi tẹni tí ń hùn fún tó tó ń fọwọ́ ara rẹ̀ tù dà tó ń fọwọ́ ara rẹ̀ gba gbogbo sẹ́ rẹ̀ jẹ́ lè jaba. lọ́wọ́ bá wá dùn. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به ليبينن لكم يوم وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá o ẹni ẹ̀mẹ́jẹ ni tó ṣe é pé àwọn ẹ̀mẹ́jẹ̀mú tẹ bá dá èyí náà lẹ́ẹ̀mọ́ fọwọ́ ara yín fi tú dànù èyí lẹ́ẹ̀mọ́ fọwọ́ ara yín fi fọ́ dànù bí ẹni tó ṣe é ó ń hàn tẹ́kí lẹ́yìn ìgbà tó bá hàn tó bá tó hàn ọba tó mú ní ó mọ́ra rẹ̀ lọ́wọ́ o. tọ́ tattakhiduna aymanakum dakhala ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó oh, ní ẹ ni sọ ìbúra tẹ́ ẹ̀ bá ń bú ẹ má sọ di nǹkan àti tàwọn èèyàn jẹ ẹ má sọ di àti dètè máwọn èèyàn ẹ má sọ di tẹ́ ẹ fẹ́ fi gbáwọn èèyàn nítorí pé. tẹ́bá ti bẹ́ẹ̀ ẹ ti hùwà jàǹbá nìyẹn o ẹ ti hùwà jàǹbá nìyẹn ẹ jẹ́ kí ìbúra yín gbangba gbangba ike nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ẹ̀mí ni rẹ ni kí ẹ ṣe pé fẹ́ fi ṣe min min umma ẹ gbọ́dọ̀ máa búra fáwọn èèyàn. ìgbé àṣẹǹtẹ ní ká ṣe májẹmú tẹsí ní ká tẹ̀lé àtẹ̀lé àti pé bẹ́ẹ̀ bá ní ká jẹjẹ àjẹjẹ nítorí pé ẹ bá rí pé wọ́n pọ̀ jù yín lọ ẹ̀rù fún ọmọ bá ṣẹyìn léṣe ní báyìí lẹfi ń jẹjẹ pé gbogbo ntọ́ bá ní kẹ́ ẹ ṣe gbogbo ntọ́ bá ní wọn lè bá a balẹ̀ sí yín tẹ́ ẹ bá wá lọ dédé tẹ́ ẹ wọn tètè padà jẹ́ kẹ́ ẹ ríbi jókòó láàrin wọn ẹ̀yin náà lẹ́ padà kábàámà nítorí pé gbogbo ẹni tẹ́ máa jọ ń ṣe láyé tẹ́ bá kùnà láti jọ jẹ́ pé ète kọ́lọ́pà yín pọ̀ ète tọ́pà yín pọ̀ náà ni ó padà tú yín ká sòsí bí ọ̀rẹ́ méjì ó wà tẹ́lẹ̀kẹ́rì kí sílọ́pà yín pọ̀ yóò tún wọn ká náà tọ́lọ́wọ́n lẹ́dàá ó ní ẹ̀ gbọ́dọ̀ sọ ìbúra yín lórí májẹ̀mú ìbúra yín lórí nǹkan tí èèyàn lè jẹ ìbúra yín lórí pé ẹ bá àwọn èèyàn dá májẹ̀mú ẹ bá àwọn jẹ́jẹ́ ẹ mẹ́jọ ọjọ́ pété lẹ fi ṣe nítorí pé eléyìí wọ́pọ̀ lọ́dọ̀ àwọn mùnáfìkì bọ́ ọba rẹ́nu mi ọ̀ọ́dọ́kàn mi bọ́ ọ̀rá hàn mi ọ̀ọ́dọ́kàn mi ìwà àwọn mùnáfìkì ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ìjólóòtọ́ bá fi hàn pé. lẹ́ni tẹ́ ǹjọ́ ń dá bá pọ̀ jù yín lọ ẹ gbọ́dọ̀ jẹ́ pé ẹ gbà fún nǹkan tẹ́ ẹ là kalẹ̀ nítorí ète lásán báwo wá tó bá jẹ́ pé lẹ pọ̀ jù wọ́n lọ kọ́ ìgbà táwọn pọ̀ jù yín lọ ọlọ́run lẹ gbọ́dọ̀ dẹ́tù tó bá jẹ́ pé lẹ pọ̀ jù wọ́n lọ kọ́ ọlọ́run tún gbọ́dọ̀ tọ́ba wa bá wa dá mẹ́jẹ̀mú kan tọ́ba wa ní àsọyípọ̀ kan àsùnbúra akọ̀wé lẹ̀ àwọn kèfèrí wa ń wò wá wọn làwọn fẹ́ wo bí tá a fẹ́ bá yàrá já àwọn mùsùlùmí láàrin ara wọn sódodo ni wọn máa sọ ni àbírọ̀ kò tí ì pẹ́ kò tí ì dìnnà wọn kàn rí pé àwọn kan nínú wa wọn ti kú lórí kọ̀ǹdíṣàn tá kalẹ̀ wọ́n sì sọ ká pé à gbàtàkárẹ yẹn ọba kankan yẹn pàtì gbàgbọ yẹn ọba kankan yẹn pàtì àwọn kẹfìrí náà bá ti gbọ́ wọn bá wọn pé à àti gbogbo ẹsẹ ẹdẹ náà lọ́wọ́ àmì islam náà kì í ṣẹ̀sìn òdodo àwọn òní ṣe à ẹ ti ti kó báyìí lọ síwájú ẹsẹ ọba àjẹpẹ yẹn lẹpọ ọba àjẹpẹ yẹn lẹ kéré jù ẹ bá báwọn èèyàn dá ọlọ́run ní gbogbo nǹkan tẹ́nu yín bá jọ pè lé lórí contract ẹ gbọ́dọ̀ máa pè ẹ gbọ́dọ̀ fi nǹkan kan kí ẹ fi dètè sẹ́ni tẹ́ ẹ jọ dá májẹ̀mú tẹ́ ẹ bá rí pé nǹkan kan wà nínú nǹkan tí transaction yín lágbọn abẹ yẹn tí ó mú wá tọ́takùtà ọlọ́run tọ́takùtà nàbì sallallahu alaihi wasallam láyé wọn ẹ gbọ́dọ̀ dẹ́tẹ̀ ẹ̀yàn la yín wọn pé pẹ̀lú nǹkan báyìí báyìí báyìí èmi lè ṣe nǹkan tẹ́ ẹni ká ṣe o wọ́n yẹn mú yẹn sí àmọ́ bí ká ta ká kúnu ká má lè sọ̀rọ̀ ìbẹ̀lẹ̀ sí ti bàjẹ́ mọ́ ọ lọ wàá sọ tó ṣẹlẹ̀ kí lọ rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ wàá ṣàlàyé ọlọ́ni ìnáma yẹ̀bùlú kùnbẹ́ ọlọ́run bá ń da yín wò ni pẹ̀lú àwọn àbúra àwọn ẹ̀jẹ̀ yín àwọn àlérí yín tọ́lọ́wọ́n bá ní kẹ́ ẹ máa pé àdánwò ni ó ẹnìkan kọ́ ló fún ọlọ́run tó fi ń bá àwọn èèyàn dá mẹ́jẹ̀mẹ́ ẹnìkan kọ́ ló mú ọ tó fi ń ṣàdéhùn fún wa wọ́n ló wù ọlọ́run ọbẹ̀ lè dá wa nígbà tó ti ṣàdéhùn so tó kù ni pé ká máa wò bóòlù ó sì pè é. tẹnìkan bá wá pé àdéhùn a gbọ́dọ̀ máa fi ṣe yẹ̀yẹ́ a gbọ́dọ̀ máa bàjẹ́ pé ibi tágbọ̀ gbédè nù ọlọ́mọdé ọgbọ́n àtẹ̀sí ló gbédè bẹ̀. ní ìgbà tí mùsùlùmí tó ṣàdéhùn tó pé káfíìrì ṣàdéhùn òun náà pé ìwòlẹ̀ rò kó lọ́la tí mùsùlùmí nítorí pé ńgbà tí mùsùlùmí pé àdéhùn tí ẹ̀yẹn ó ti tẹ̀sí gbogbo ẹni tó bá ti sẹ̀sì ní ọ̀gbẹ̀ gbogbo ẹni tó bá òkú kẹfìrí ọjọ́ kàkà síta ọ̀kadìmínà ìlà máa àmìlò mìnà àmìlì fẹjàlínáhù hàbẹ́ ẹ̀mẹ́tòrọ̀ ọlọ́ni àwa àdójúkọ nǹkan gbélé ayé ṣe níṣẹ́ asọ́dẹ̀rúkú tátẹ́gùn gbé dànù àwọn kẹfẹ́rí nìyẹn kẹfẹ́rí ò ní ládàá kankan wọn á sọ fún pé kọ́pa kẹfẹ́rì tì ọ̀ ń tan ara rẹ̀ jẹ ó tún fa pàjánu sí ọ̀rẹ́ láì. ìnàmá ayọ́bẹ̀lú òkun lọ́ọ̀hún bẹ àdánwò ni ẹ pé àdéhùn tẹ́ ṣe èèyàn lásán lẹ bá ládéhùn àwọn èèyàn tó pọ̀ lẹ ṣàdéhùn fún àti pé bí gbogbo nǹkan tó tò bó ti ṣe wà tí nǹkan báyìí bá tún kún yóò tún dáa jù bẹ́ẹ̀ lọ wọ́n wá láwọn ọbọ̀ wá wá àmọ́ táwọn bá ti wá dé iye báyìí lọ́sàn-án owó sẹ́ẹ̀tà wọn iye táwọn bá sì ríra wá làwọn gbà lọ́dọ̀ rẹ̀ ọwọ́ á ní gbogbo owó tẹ̀ ẹ̀ bá ná lórí àti lọ bá mi wá wá màá san wọn á wá dé wọn sọ pé iye báyìí lówó jẹ́ ọwọ́ á ní wọ́n ti ọ̀ gẹ́gẹ́ bí ẹnìkan ó lè san jù dájú owó ńlọ bí ọba tẹ lọ́rùn kọ́pẹ́jọ́ sókè ànìtìmádìrì kí ni ìtumọ̀ agirimẹ́ǹtì tó ń fọwọ́ sí ṣe gbogbo eléyìí túmọ̀ sí pé ẹ̀tàn jẹ́ lọ́nba kan torí ẹ̀ káàkiri sára o ọlọ́run ẹlẹ́dàá wa ó ń dán wa wò ni o pẹ̀lú pípé tó ní ká máa pé àwọn àdéhùn wa ká máa pé àwọn májẹ̀mú wa ọlọ́run fẹ́ wò pé ṣé pípọ̀ yán tẹ̀yìn jẹ àbí àìtó nǹkan yín yóò lé yín dènà sẹ́sìn ọlọ́run. وليبين لكم ọlọ́run tó ṣe kókó jẹ́ bẹ́ẹ̀ nítorí kó lè bá àṣàfihàn sí wa eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé tá a bá ṣàdé wọn bá dá mẹ́jẹ̀mú a gbọ́dọ̀ máa pé gbogbo ń ṣe kò sí ìtọ́pamọ́ sọ́lọ́ ọlọ́run bó bí wa lé lábẹ́ òfin ọlọ́run àmì kan nínú àmì àwọn àmúnáfi pé sáà fi gbà kíkẹ́ kẹ́ ẹ ṣàlàyé rẹ̀ fún wọn kó yé wọn wípé mùnáfíkì ìwà rẹ̀ ti wọnú sí àwọn múnà ni ìdá wàcẹ́dẹ́ ọ̀kọ̀lẹ́f tọ́ba sàdéhùn yọ yẹ náà ni wọn náà wòye àdéhùn mélòó ló ti yẹ lónìí yá pàdé ní ọ̀nà òkò ó sì ní déédéé bó láti pàdé ibi báyìí ọ̀dà ká pàdé lágbo báyìí àwọn bá lọ fún òró òjì rẹ á ń bọ̀sibọ́sì wọ irú rẹ pọ̀ bàjẹ́ ó wá dé lẹ́yìn wákàtí méjì sáàbù tó dá ó wá ní àdéhùn ọlọ́ọ̀nìkan ní eyẹ bẹ́ẹ̀ ni ó sì dáwọ́ lọ́dàrú tánà ò tiẹ̀ tí ò ní sáláì yẹjọ́ kan torí ẹ̀ ọlọ́run ọba máa dán wa wò gbogbo nǹkan lọ́lọ́run ọba lè fi dán ẹ̀dá wò táwa táwa lè dán lọ kí lóyún fẹ́ fi dán lọ tó ṣe é ṣe ká dán lọ béèrè náà tó ṣe é ṣe kò ṣe é ṣe ní ìsìn àwọn ọlẹ́láhìn mẹ́tẹ́lú ààrẹ àwọn bàbá yín ọ̀mọ̀ dán yín wò wọn àwọn màmá kówó síbi kan tó ń ti rí pé tí ọlọ́run ẹlẹ́dàá wọ̀ bá jẹ́ káwọn náà rántí àwọn náà ní rántí má pé àwọn fi nǹkan pamọ́ bẹ̀. tọ́ olóhùn ọba ń dán wa wò àwọ̀ ọ̀gbọ́dọ̀ dán lọ ẹ̀ tí ẹ lè ṣe. nísìnyí àwa síra wa bóyá bàbá sọmọ olùkọ́ sákẹ́kọ̀ọ́ alẹ́ dánra o àbá alẹ́ dánra o alẹ́ dánra o mọ̀ lẹ́sìn ẹ kàn ra fowó sórí tébù yìí àmẹ́tì ká dáadáa wákò bíi five thousand ó wá jẹ́ bíi fifty fifty naira ó jẹ́ bíi hundred hundred naira two two hundred ẹ wá fi sórí tébù ẹ fẹ́ dá àwọn ọmọ yín wò ẹ fẹ́ mú tọ́ wọn àti rọrùn táwọn kéńgbà mi ọmọ mi ò kó sínú tàkùtẹ̀ ẹlòmíì bíi tí máa ti mú lẹ́yìn ó ti ra mu ó masha allah hmm. ọmọ tó bá smart lọ́sọ̀ tó rárá atẹ́gùn fẹ́ gbé atẹ́gùn fẹ́ gbé mo ní báyìí tọ́jú ṣé mo ti sọ pé atẹ́gùn gbé kò gbé kọ̀ọ̀kan ni ẹ̀rọ akọ́bẹ̀ atẹ́gùn gbé kò gbé kọ̀ọ̀kan nìkan tọ́wọ́ alátẹ́gùn tó gbé ká ta o. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run ọba ló máa ń dẹ́yàn wò àwọn ò lè dán lọ́wọ́ ṣùgbọ́n a lè ṣe dánwò fún ara wa ó wà nínú kitabul azkiya ti al-imam ibn al-jawzi rahmatulahi alayhi wọ́n sọ fún wa nípa àwọn ọlọ́gbọ́n wà tó dórí ìdá nàbì ìta ọlọ́lọ́gbọ́n ni onínú àwọn ọlọ́gbọ́n torí pé ṣètọ́nù wa gbàǹjọ kan ṣètọ́nù ni ó dàbí ìgbà tí mo gbọ́ tó sọ pé nǹkan kan ò lè ṣe wá àfi tọ́lọ̀ ń bá kọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ ni ó ní ọ̀dà òun fẹ́ kó gorí àpáta yìí torí pé àlọ́ ni pé nǹkan kan ò ní ṣe wọ̀. ọwọ́ á ní ìwà anábì Ìsá mọ̀ ń fẹ́ kó o gorí àpáta yìí kọ́ rẹ̀ láì ṣe bọ́ọ̀lù anábì Ìsá ni kí á ní oníṣẹ́ bí ìwọ lọ sọ pé nǹkan kan ò lè ṣe ọ́ àfi tọ́lọ̀ ń bá sọ́ra rẹ̀ sọ̀sẹ́ mọ̀kẹ́lò mi wọ́n gbọ́ bàjẹ́ ṣètọ́ni tó ń sọ pé ìwọ sọ pé nǹkan kan lè ṣe ọ́ àfi tọ́lọ̀ ń bá ibi tẹ́lẹ̀ mi kọ́ sí pé yes quite alright wàá rí ní ìsìn jẹ́ nǹkan kí lọ nǹkan kò lè ṣe mí àfihàn tọ́lọ́mù bá bọ̀ ọlọ́run akọ pẹ́sẹ̀ rí ọ̀dà ọlẹ́bí sáwá ṣe ó ṣe làákà ìpè eléyìí ẹjọ́ kò bá ní wa ó ní ọlọ́run ló lè dín àwọn ẹrú rẹ̀ wò pẹ̀lú tó bá fẹ́ àwọn ẹrú wọn ò lè fi nǹkan dán lọ́wọ́ bá wò ẹnu ṣètò ànìbá wọ o ẹnu ṣètò ànìbá wọ o torí ẹ àwa kì í dán lọ́wọ́ bá wò ọlọ́wọ́ bá ló máa ń dá yàn o hmm. ṣé àwọn olórí búkà náà bá lé oògùn kàkálẹ̀ wọn á sọ pé tó bá bí ọ̀dà tó bá bí ọ̀dà tó sì lóṣìṣẹ́ súnà yẹn wọn ò ṣe bí ọ̀dà wọn bí ọ̀dà ọtún dàgbà wọn bí ọdọ tún ṣe súnà ẹwọn kó nǹkan fẹnu ń jẹnu rẹ yá tó bá bí ọdà kọ adá kìíní kọjá wọn sọ pé tó bá bí ọdà má tẹ kìíní yẹn lẹ ẹwọn kó wọn sọ pé wọn bí ọdà ẹyẹ má dà kọjá o tètè bá dà kọjá bí gbàtẹ fẹ dán lọ wò ló ẹsẹ̀ rẹ bá kanko láì tètè mọ pé tó wá lójú rẹ rí Ọlọ́run ló máa ń dán àwọn ẹrú ẹrú ò dán Ọlọ́run ọba wò lẹ́yìn náà ilé ayé tó àwa yìí láti mọ̀ pé ilé àdánwò àdánwò ni gbogbo ilé ayé ẹni bá rí jẹ tinú rẹ̀ ń nu kọ́mọ́gbàgbé pàdánwò ẹni tí ò rí jẹ tẹbi ń pa tọkàn rẹ̀ ń bàjẹ́ kó náà má gbàgbé pé àdánwò kò sí ìkútẹ bára yín láyé àdánwò ìdí nù láti máa bẹ lọ àwọn ẹni tó bá gbọ́ lọ ń gbogbo gbàgbé wọn lọ tí a ilé ayé wa lálàáfíà èyàn para rẹ̀ àmọ́ àmọ́ bẹ́ẹ̀ náà kó já parí lálàáfíà já parí lálàáfíà because a ti wálé ayé yìí ná sòkè yẹn wá lọ dáadáa lọ́nà tí fi rálẹ̀ jẹ́ náà wọ̀ ló pé yẹn so eléyìí jẹba. وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون اللهم بابا بورا إكي آه، ولا تسألن ولا تسألن عما كنتم تعملون ولا يبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولن تجدوا بعد جوك من القيامة gbogbo nǹkan ṣe ìyapa ẹnu lé lórí ọlọ́run bọ́ sàlàyé rẹ̀ fún wa torí ẹ̀ lásán máa ń pa lówe bí gbogbo ń tí a bá ń ṣe ìyapa ẹnu lé lórí èmi sọ pé báyìí lórí ìwọ sọ pé kò rí bẹ́ẹ̀ èmi wá gbìyànjú títí títí láti fi yọ pé n tí mo sọ ló ṣe déédéé wọn náà gbìyànjú títí láti sọ fún pété ẹ ló ṣe déédéé oníkálukú ọ ní gbẹnu lọ èmi ò sì ní tìtorí jẹ kí n pa tèmi tì o màá máa ké ike tèmi náà ni tèmi náà ni àmọ́dọ̀ ta nìjà ó ti parí tán ọ̀dọ̀ lọ wa inda Allahi tantahi al-khusum ọ̀dọ̀ lọ nìjà ó ti parí. ṣùgbọ́n àwa ní tìtorí eléyẹn ká gbẹnu lọ láyè àní tìtorí eléyẹn ká rí kéèyàn kan ṣe ń tí ọ̀dà ká ní tó ṣe ògbóró àní tìtorí eléyẹn ká rí pẹ́ẹ́nìkan ti kú lórí òfin ọlọ́run ọlọmọba fẹ́ mu yóò mu ọlọmọdé ànídàgbé ṣùgbọ́n níjẹ́ òní ọ̀hàn sí àwọn onífẹ̀ẹ́ nù níjẹ́ òní ọ̀hàn sí àwọn ẹni dákò sí ń dà láàmú pé lódodo ń dáwọn ẹsẹ̀ ọ̀dà tí wọ́n bá ti gbà láyé odijọ́ wò odijọ́ gbẹ̀ndà òkèèyàn. ولو شاء الله لجعلكم أمة واحدة ọlọ́ni tó bá wù ọ ni gbọ́n pátá lọ́mọ bá ṣe ní ìjọ yẹn kan tí a máa sin Allah Rabbul Alamin tá à ní rí abọ́gibọ̀ pẹ̀ láàrin yín gbogbo yín pátá lẹ́bàá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ó wù ọ lọ qadaran wa shar'an ó wù ọ lọ kí gbogbo wa jẹ́ mùsùlùmí qadaran wọ́ṣẹ́rà ṣùgbọ́n kò wù ú kí gbogbo wa jẹ́ mùsùlùmí qadaran wa kawnan ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ó wù ú kí gbogbo wa jẹ́ mùsùlùmí ní kádàrá eléyìí tó ṣe é pé ọ̀pá dandan kọsẹ̀ ní wúwù èròǹgbà tí ọ̀pá dandan kọsẹ̀ pé méjì lè rúgbà ọlọ́mọbẹ èròǹgbà kan wà tó jẹ́ pé tọ́lọ́mùbá ti lè rò yọ̀sẹ̀ náà èyí tó jẹ́ pé tó bá ti rò yọ̀sẹ̀ náà òun ló ní í ṣe pẹ̀lú pé kápá kan di mùsùlùmí káwọn kan jẹ́ kẹfìrí ńlọsẹ̀lẹ̀ láyé ṣùgbọ́n èyí tó ní í pẹ̀lú pé kí gbogbo tó lórí tẹlẹ́mù aka di mùsùlùmí ọlọ́run jọ sí àmọ́ gbogbo wa náà là mọ̀ ìpè ọlọ́run ní èròǹgbà èyí tí ọ̀pá dandan kọ́ sẹ islam fún gbogbo wa lánàá wò nísìnyí à ń sọ̀rọ̀ islam mùsùlùmí ń gbọ́ káfìrí náà mùsùlùmí ń ṣe làákà ìgbà rẹ̀ káfìrí gan ṣe làákà ìgbà rẹ̀ kọ́dà ń gbà mí káfìrí ń gbọ́ yé mùsùlùmí mi lọ ọlọ́run tó ṣe rọrùn fún kèfèrí náà láti gbọ́ ó túmọ̀ sí pé ọlọ́run ọba ń fẹ́ ìsìláàmù ní ntọ́ba òfin rẹ̀ mu àmọ́ tọ́ba fi lè wá kú láìsí islam á sọ pé ọlọ́run ọba kò fẹ́ islam rẹ̀ kọ́dára wọ́kàwọ́n ní àkọọ́lẹ̀ tí kìí tà sí àkọọ́lẹ̀ tí kìí tà sí ọlọ́run ọba kọ islam rẹ̀. ìdínú tọ́lọ̀ fi rán ànábì Musa àti Haruna àti Fir'aun tonti kọ́ lọ́n ti mọ̀ kíkò ní gbàgbọ́ ti lórí ibú ni ayé rẹ̀ ń bẹ́ jahanna ìdínú tí Abu sanabi sallallahu alaihi fi ń pè kọ́ kéésì jọ́ sórí ibú yẹn ní lórí ibú rẹ̀ bẹ̀rẹ̀ ó ti ṣe tipẹ́ ti kó ń ọmọ ní àyèmá ti kó mbẹ tó irú rẹ òun náà ni bọ́lá wọn bẹ ẹlẹ́dàá o tọ́ba wù kọ́ba ti gbogbo wa mùsùlùmí kọ́ nọ́lọ́ ní kankan gbogbo yẹn di mùsùlùmí ẹ̀sìn di mùsùlùmí ọlọ́run òkú káàtà kálí di mùsùlùmí kọ́ tètè gbé ẹnìkan dìde tí ọmọ bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ àmọ́ nítorí pé àánú rẹ ti pọ̀ jù àánú rẹ̀ ti pọ̀ jù náà ní fi rán àwọn aránṣẹ́ rẹ̀ sí wa. tọ́ walau sha'a Allahu laja'alakum ummatan wahida tó bá wọ Ọlọ́run yóò ṣe lálùmọ̀ kan tí gbogbo yẹn jọ ya kẹfìrí kẹ wọ náà gẹ́gẹ́ bó ṣe lè ṣe gbogbo yín mùsùlùmí kẹ wà àlùjánnà náà ló lè sọ gbogbo yín di kẹfìrí kẹ wọ náà ọ̀rọ̀ pé báyà wa akọjá kófúrú wọ wo bọlọ bá fẹ́ sìyàn lọ́nà ọkọjá kankan ọba ara rẹ nínú ọgbà kúkúrú ni wọn náà tún máa mú mi sí. walau sha'a laja'alakum walau sha'a Allahu laja'alakum ummatan wahida walakin yudillu man yasha'u wa yahdi man yasha'u. ṣùgbọ́n tó tẹ̀lẹ̀ ní pé tó bá wọ ọlọ́run ọlọ́run máa ń ṣì lọ́nà ẹni tó bá sùn wò ó máa ń fi ọ̀nà má gbogbo ẹni ti pẹ̀lú bá bá ro ìsìn náà rò yóò sì lọ́nà ọlọ́nà kò má sà wá bẹ̀. ẹni tó lọ́n bá sì ro ìmànà rò ọlọ́wọ́ bọ́ fọ̀nà má ọlọ́wọ́ bá sà wá náà bẹ́ẹ̀. sọ eléyìí túmọ̀ sí wípé ọlọ́run ẹlẹ́dàá wa àti sọ gbogbo adé mùsùlùmí ọ̀nà nìkan àti sọ gbogbo adé kòfà ọ̀nà nìkan. tọ́ pọ́lọ́tò alóńnà àmà kóńtùm jàmọ́ló ọlọ́run tó gbúra ọ abìyín lè rìn jọ gbẹ̀ndà nípa gbogbo níta ìgbélé ayé sí níta ìgbélé ayé sí wọn bìín léèrè ọlọ́run ẹlẹ́dàá wa yóò ti fẹ́ yín lẹ́sàn-án lórí níta ìgbélé ayé sí ẹni tọ́lẹ̀sán tọ́lẹ̀tọ̀ sẹ́sàn dáadáa yóò rí dáadáa ẹni tọ́lẹ̀tọ̀ sẹ́sàn ìdá yóò ra ìdá. bọ́lá tó sọ lónìí àmà kóńtùm tó àmà lóhùn ó túmọ̀ sí pé sẹ́tìyàn ọba ṣe wọn ò ní bí léèrè nípa rẹ̀. ìsẹtẹlẹ omi ṣe òní kàṣí Ọlọ́run àfi tó pé ìwọ náà ẹjọ ẹjọ ẹjọ ẹjọ lẹdí àkókò ni ìwọ ni gang leader ìwọ ni team leader ìwọ ni akápò ìwọ ni PRO ìwọ ni jọ ń obi Ọlọ́run obìnrin léèrè gbà àmọ́ asùlù pé kálukú ni wọ́n bi léèrè nípa ọ̀ràn tiẹ̀ tó dáa ǹjẹ́ àti tí wọ́n tá a ti pèsè dáhùn tá a fi dáhùn kò nídìí pé kọ́ máa kọ fáìlì wípé ibi tó ti rí dáhùn tó dáhùn abẹ̀dẹ̀ wọ́n sá ti sọ wípé èsì tí wọn náà fẹ́ fọ̀ fún ìbéèrè tọ́lọ̀ ọ̀bọ yóò ṣe fọ́jọ́ gbẹ̀ndà kìámù ó ti rẹ́dì fún wọn kàn gbà láyé ni bọ́ba jíjọ́ gbẹ̀ndà kìámù ọ̀ máa mú wa tọ̀ wala tusalunna amma kuntum ta'malun ẹnìkan ní wọn wà kọjá béèrè gbogbo bó tilẹ̀ wù kẹ́ gàǹgà kẹ́ gòǹgò tó ẹ̀ kọjá àbẹ̀rẹ̀ ọlọ́wọ́n bó bí yín léèrè nípa ń tẹ́ gbélé ayé sí. tí àwọn ẹni tó rílé ayé bí àwọn lọ́balọ́ba àtàwọn àjòyé ńláńlá àtàwọn ẹni tó ṣe wípé wọ́n kà fún nílé ayé táwọn náà bá ronú nípa eléyìí ó kí wọ́n yíwà padà sí dáadáa nítorí pé àga àbá kúrò agbayè àbí òkùdí ẹ̀ka àtò ayé lọ́mọ. gbogbo apátálá dọ̀gba ìbàdí lọ́la gbẹ̀dẹ̀ kù. eléyìí jẹ́ ọ̀rọ̀ nípa pé wọ́n bi wá léèrè nípa ń tà ṣe. lára àyà yìí ń bẹ nínú àwọn nǹkan tó jẹ́ pé àti ìṣe a máa ń rò òní bi wá léèrè tó bá jẹ́ pé aburú bálà bá ń rò lẹ́mìí wa pa afẹ́ ṣe àmọ́ tó ti pé ọlọ́run ràn wá lọ́wọ́ àlékòrò àwa níjànú ìgbà tí irú rẹ̀ wá ṣẹlẹ̀ àṣe akànró sínú ni ọlọ́run ọ̀bọ níbi wa lè rìn parí ẹjọ́ pé náà torí ẹ ọbẹ̀ tà ó yẹ pé ọ̀gá ń ronú rẹ kò tí ì hùwà bú ọkàn ronú rẹ ni kò tí ì ṣàìdá tó irú eléyìí tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn ọlọ́run kò ní fi wọ́n léèrè inna Allaha tajawaza li an ummati ma haddathat bihi nafsuha ma lam ta'mal aw tatakallam ọlọ́run bá ti sàmójúkúrò fálùmọ́ mi lórí ntánfẹ̀mí wọn rò lópin ìgbà tí wọn bá ti fi hùwà àbí kí wọn fi tọba jẹ́ pé inú yín lásán lọ́wọ́ àwọn òde màánú àmọ́tẹ́bá ti lè gbé jáde kódà kó ṣe lọ́rọ̀ lásán ẹ̀ ti dáràn ambọ̀sibọ́sí pé wá pé àǹfààní ìmánìkàlò débi tí ọ̀dà ẹ gbọ́dọ̀ sọ́jáde bá sọ́jáde ni ọ́ dẹ́sẹ̀. o oríire ń fáwọn mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá lo àǹfààní tọ́lọ́ wọn bá fún wọn a gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ ká máa ṣe gbogbo tí wọ́n bá ṣe wá láǹfààní. ihris ala ma yanfa'u wala ta'jazan wasta'in billah fa in asabaka shay'un faqul ma sha'a Allah wa ma sha'a fa'al. akramakumullah ń tẹ́ ń lẹ́mìí ọlọ́run bá òní fi bí wá o ṣùgbọ́n níparí Suratul Baqara ọlọ́run ẹlẹ́dàá wa ó ní lillahi ma fi samawati wa ma fi al-ardi wa in tubdu ma fi anfusikum aw tukhfuhu yuhasibukum bihi Allah bitọlọ sọ pé wa in tubdu ma fi anfusikum tẹ́ bá gbé ń ti bẹ́ẹ̀ mẹ́rin mi yín hàn aw tukhfuhu àbẹ́ gbé pamá.

tọ́lọ̀ ń bá mú jáde sóbì rẹ̀ wọn ò ní fẹ́ rí ọmọ láéláé tọ́lọ̀ bá mú jáde sáwọn ọmọ ìyá rẹ̀ wọn ni à no wonder torí ẹ̀ ló sì jẹ́ pé ẹ̀ńtà àbá sì ṣe níṣẹ́ ọlọ́run ní bí wa tó bá gbé núlẹ̀ ń ti rò ọkàn lẹ́ ń ti rò tí ó sì jẹ́ pé nǹkan kan tó ṣeé ṣe kọ́má kọ́má jáde ní gbólóhùn ẹnu ni ẹ̀yin wá mú jáde ní gbólóhùn ẹnu ọjọ́rọ̀ kọ̀rọ̀ ọjọ́rọ̀ burúkú ẹgbà kọmíṣàn rẹ̀ tó bá ti dọ́gbìn ní àwòkéyàn. wala tus'alunna amma kuntum ta'malun àyà yìí tún fi hàn àbí parí àyà yìí tún fi hàn kọ́ pàtàkì káma sí lọ. nítorí pé ti tẹ́ máa ń sìn ó ní ó ti sábà fi tẹ́ fi wà lìjẹ́nà òun gan-an ni ó àwọn táwọn rí i pé àwọn bùkátà iṣẹ́ tó ló ṣe káwọn fi gba yìí láyé káwọn fi gbẹ̀yẹ láyé àwọn tó dàgbà mọ́ lọ́wọ́ ní nǹkan tó sì jẹ́ pé tí ìwọ bá dúró déédéé iṣẹ́ rẹ tó ń ṣe náà sábàbí ni nínú sábàbí tá a fi wà lùjẹ́nà ẹnìkan ní wà lùjẹ́nà tí ì bá sí náà àmọ́ a tún sọ pé iṣẹ́ rẹ lásán kò tó gbé wà lùjẹ́nà naam ẹni tí ọba sí náà kò sọ́nà tó fi fẹ́ ra àlùjánnà wala tattakhidhu aymanakum dakhalan bainakum ọlọ́run ẹlẹ́dàá wa ó ní ìbúra tẹ́ ń bá ń bú fúnra yín ẹ má sọ dètè mára yín lọ́wọ́ tẹ́ẹ̀fì máa tanra yín jẹ onímbúra mo ti búra onímbọ́ ọ̀dá mo ti bọ́ ọ̀dá nígbà tẹ́mi ti máa pè ní pé bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbà wọn bá sọ fún pé ò pàdé májàmú tó ọdá òmùsẹ yóò ní àdéhùn ọlọ́nkọ́ ó nìkan ní eyẹ gẹ́gẹ́ bí àtàwọn mùnáfíkì láti pìlẹ̀ gan tó ń búra fún yàn ète ni láti pìlẹ̀ tó ń búra fún yàn ẹ̀tàn jẹ́ ni ẹ̀rí pé irú rẹ̀ wọ́pọ̀ láwùjọ àgbàjẹ́ ọ̀rọ̀ tí òtún ká búra fún ọ tó wà láìsẹ̀ láì wàláyé tó láì ọlọ́ni fẹtẹ́sẹ́lú kọ́dẹ́mú bàdé gbogbo tí ha kẹsẹ̀ yín ọmọ yẹ kó lójú ọ̀nà tọ́lọ́run lẹ́yìn ìgbà tó ti dúró tuntun ìyẹn ni pé eléyìí ní í ṣe pẹ̀lú ẹni tó wá búra nígbà tó gba ìsìlámù eléyìí tá à ń pè ní albayatu alẹ́ ìsìlámù ẹnìkan ọsọfà nàbì sallallahu alaihi wasallam tẹwọ rẹ wà nàbì ànàbì bá tẹwọ wà nàbì o wọn ti di mùsùlùmí gbogbo nǹkan tí ọmọ adámẹjẹmú fẹni tó bá gba islam wípé yóò ṣe àti ntọ́gbọ́dọ̀ jìnnà sí àti bóun náà ti ṣe jẹ́ pé ó ti múra tán báyìí láti jẹ́ ẹni tí ọmọ dáàbò bẹ̀sùn sáà ìwọ náà ti ṣe tán tó ṣe wàláhì ó ti ṣe tán tó ṣe àfa nígbà tó wá sọ báwọn inú tí wọ́n bá tún pé òǹkà mùsùlùmí kọ́ ó tún lékún sí àtẹ̀tàjẹ́ so that tọ́ba kan pé wọ́n ń sa àwọn káfíìrì kó òun ní bọ́sà ni tó bá di pé wọ́n fún àwọn mùsùlùmí láǹfààní kan òun náà fi jẹ́ kí ni òun náà fi gbà náà àǹfààní ọlọ́ni tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tó ṣeé ṣe ẹsẹ̀ ẹyin tó dàbí ìgbà tó ti wà lójú ọ̀nà Islam yọ yí ẹ̀ kó mbẹ Ọlọ́run wá fi ẹsẹ̀ kan ṣàpèjúwe láti fi hàn pé tẹsẹ̀ púpọ̀ bá tún yẹ aburú rẹ̀ pọ̀ wọn ní eléyìí jẹ tẹmbí hàn bil adna ala al wọn fi kékeré ṣàpèjúwe sọpọ nítorí pé Ọlọ́run bá sọ yìí pé. فتزل قدم ese ẹyọ̀kan kọ́ ni ọ̀yẹ̀ àwọn ẹsẹ̀ ni ọ̀yẹ̀ nígbà bá ti lè ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ kèfèrí náà lè wá fún àwọn kọrọ yẹn ọmọ bàa rí bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ dán wò ìbúra tẹ́ máa sọ di tètè o ẹ má lo ìbúra tẹ́ búra tó dáa. ọtọdọkọ sọ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ tọ́ ìyàwó ìyà burúkú ẹnikẹ́ni tó bá fi islam sílẹ̀ yọ tọ́ ìyàwó láyé wọ́n pa tó bá tún dijọ́ gbẹ̀ndà kí àwọn yọjọ bá bá islam yìí ṣe bíi pé mò ń tajà mango ìwọ̀n afẹ́ ta mango mọ́ kaṣu mọ́ fẹ́ máa tà kékèké anybody tó bá ti wọ ẹ̀sìn islam kò sáyè àti jáde ẹ mọ̀ gbọ́ tí wọ́n mọ̀ sọ fún yín pé bọ́lá ń sọ pé la ikraha fid-din bọ́lá ń sọ pé kò tọ́ ká fi tipátipá ká fi fi ṣe islam bẹ́ẹ̀ àní fi tipátipá mú ọkọ̀ kó ṣe islam àmọ́ tó bá ti di mùsùlùmí á fi tipátipá dá ojú ọ̀nà islam ẹnu pé wa ẹ̀hìn láti pilẹ̀ ẹnìkan ò ní sọ fún dandan kò ṣe islam mọ́tò bá ti di mùsùlùmí kò tó bẹ́ẹ̀ ọwọ́ àtúnú orí nǹkan mi pé ló péjọ eléyìí lọ àfikún ọbẹ̀ orí ẹ̀ ìrẹ́ ìlànà ìbọn Muhammad sallallahu alaihi wasallam ni man baddala dinahu faqtuluh gbogbo ẹni tó bá lòun ṣe Islam ìtumọ̀ àdìsí yẹn nù ezekwe ẹni tó bá yí ẹ̀sìn rẹ̀ padà ẹ̀ pa ọ́ ìtumọ̀ sọ́pọ̀lù àdìsí yẹn ni pé gbogbo ẹni tó bá lòun ṣe Islam nǹkan mìíràn tó yàtọ̀ Islam ló ń fẹ́ máa ṣe ànábìnrin ẹ̀ pa ẹ wá wo yẹn tí wọn bá ti padà láwọn àwùjọ wa láwọn àti ìbúrẹ́mà wọn ti lọ sí di pàìtàn ẹ̀rí pé nǹkan ti nǹkan yẹn ń bẹ̀ ń bàjẹ́ torí ẹ̀ àmọ́ ìgbà tá a lágbára islam ọgbà fún wa ká fi tipátipá mú yàn kan wá sí islam àmọ́ alágbára islam gbà fún wa pé ẹnikẹ́ni tá a bá ti bá a pé ń ṣe islam tó bá fi islam sílẹ̀ kọ́ pa òfin ọlọ́run bá torí ẹ̀ ẹnitọ́ láti mọ̀ bẹ́ẹ̀ wọn ò ní máa fi kúkúrú ṣeré wọn máa fi kúkúrú ṣeré bàjẹ́ láwùjọ yorùbá yìí ẹni tó yẹ pé ọmọ nǹkan kan pẹ̀ ló sì máa fẹ̀sùn sí ẹ̀yẹ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sí náà àmọ́ wọn fẹ́ wà lùdẹ̀nà síbẹ̀ náà lèèyàn wà wà lùdẹ̀nà kìí ti bẹ́ẹ̀ nìyẹn wọ àlùjáná ẹ̀ ń sin náà lójú méjèèjì gan ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ra àlùjáná wọ̀ ká wá pé ẹ̀ ń sẹ́ méjèèjì tó a gbọ́dọ̀ o kárí pé ní ó jẹ kára àlùjáná àmójútó tọ́. وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ọlọ́ọ̀lẹ́ tẹ ìyá burúkú o látàrí pé ẹ dí àwọn èèyàn lọ́nà láti ṣètò lọ. sẹ́yìn máa pe tẹ́nìkan ní tó bá ti jẹ́ mùsùlùmí tó wá lòun ṣe islam ẹ̀wọ̀n kó ti dí ọ̀pọ̀lọpọ̀ lọ́nà láti ṣètò gbogbo ẹni tó fẹ́ di mùsùlùmí náà ṣé máa fi lè sílẹ̀ ṣé ń lọ lálàáfíà sẹ́ni tó mú wọn ọ̀nà lọ́rẹ́ wọn pariwo máa lórí ẹ̀rí pé gbogbo ẹni tó tún kú náà ètò ọba ti ṣe Islam yóò lọ náà sí ma ètò ọba ti jẹ́ mùsùlùmí oná lè kó nǹkan padà síbi tó ń ti bọ̀ torí ẹ̀ lọ́nà ọba sọ pé ẹ jẹ ìyà tó burú nítorí pé dí àwọn èèyàn lọ́nà láti tọ ọ̀nà ọlọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́nìkan bá ṣèbàjẹ́ wọn kì í fi sílẹ̀ yìí ẹ fi àgbàjẹ yẹn jẹ torí tó lè bá jẹ ìhánilétí fẹ́ni tó náà bá ń ronú fún oṣù rẹ eléyìí ni òsì lórílẹ̀èdè tó a ti gbogbo nǹkan fi bàjẹ́ kò sí ìyá tá à ń fi jẹni tó jẹ rọdíà ìyá tí máa hánilétí kọfẹsì torí àti ẹlọ fìdí ẹnìkan bá hu àbàjẹ tó yẹ kó díà nàìjíríà àwa máa lo kínní kan long leg àwọn asọ̀fẹ́ àìfilẹ̀ o ọmọ lágbájá ni o ọkùnrin yẹn anídìí ó náà o ẹmẹjọ àti báyẹn o subhanallah tontori pé kò sí ìdúró déédéé kò sí kò sí ìṣèdọ́gba tọ walakum adhabun adhim ìyá ńlá ó sì jẹ ayéjọ gbẹndà òkèèyà Ọlọ́run ọba ni Rabbul Arsh al ọba ńlá lọlọ tọlọ́run ọba tọjọba ńlá tó bá tún lòun ó fi ìyá ńlá jẹyàn ọlọ́nkọ sàánù. ajẹ́ pé àwọn kèfèrí wọ́n ṣàpapọ̀. ìwà mùsùlùmí náà tó ọ̀ka ìsìn rẹ fún nǹkan kan ju nǹkan eré lọ àgbákò bá wọn. ọlọ́run bá ti pèsè ìyá ńlá ó pèsè rẹ̀ lẹ̀ di àwọn ẹni tó bá kọ̀ láti ṣe tiẹ̀. àwa ti mà wípé tí mùsùlùmí táìdá rẹ̀ bá gbé wa náà á sọ yìí pé iná tọwọ yìí òní máa bẹ́ńbẹ́ gbére kése nítorí pé tọ́ bá yá tégbé bá rè gbé tégbèrè gbé ń bọ̀ ọba wọ ọlọ́run ọlọ́run ọdún nìkan yọ kù nínú iná lọ sálùjá nítorí pé ọlọ́run ọbọ̀ dáná kalẹ̀ nítorí pé mùsùlùmí ò lè jẹ́ pé àwọn ni wọ́n máa láéláé àpò oríire o tá a jẹ́ mùsùlùmí nítorí kíkà tẹ̀ pàṣẹ wa ọkọ̀ ju dáadáa wa lọ àwa kọ́kọ́ wọ náà jahannam bàbá pẹ́ bàbá yá á tún padà lọ wọ ilé tọ́jà yìí pé ọjà táwọn ẹni kẹ́ alìjánà bó tilẹ̀ jẹ́ pé wọn ò ní sáláì máa rí ní déédéé iwájú orí ẹni tó bá ti ṣe náà rí pé eléyìí náà ní ti ń bọ̀ àmọ́ gbà tó jẹ́ pé fi hàn sí ẹ̀yẹ́ náà alìjánà wọn dá ẹ̀rín èèyàn lẹ̀ nínú àlùjánnà ìdínú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó bá wọ náà nínú ọmọ àlùjánnà ní ìgbà tó bá wà lálùjánnà àwọn èèyàn kàn rí níbi orí rẹ̀ ní kó ti ṣe náà rí ṣùgbọ́n òbí ẹnìkan dá òtí ẹ̀sẹ́ni náà tí ọmọ wa sọ̀rọ̀ rẹ̀ láì dàgbé àwọn ah, ilé bàtà ń bá wọn sọ̀rọ̀ láì wọ́n kọ́ ti fún ni kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ mọ́ láti à ń pẹ́ gan à ń sòfófó à ń sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láì dá kò sáyè ọsọ dáadáa gan èèyàn mélòó ló ti lórí ọ̀pọ̀ nsọ̀rọ̀ kálukú nínú àlùjẹnì kálukú nínú àlùjẹnì yóò kó àìrójú ni pẹ̀lú gbádùn tó wọn àná ẹ o lè lásìkò fẹ níbọdì kọlọ ń dàpọ kọmọ sí wa lọ náà. ọlọ́run ẹlẹ́dàá wa ni máa indakum wala tashtaru bi ahdi Allahi thamanan qalila ọlọ́run ní àdéhùn tẹ́ bá bọ́lọ̀ sí mọ́jẹ̀mú tẹ́ bọ́lọ̀ ń dá ẹ má máa ta lówó pọ́kú àwọn kan abayín gba ah, Islam tó ló ṣe yín gbowó jáde má ṣe é ẹnì kẹrù rẹ wà ẹnìkan olùfẹ́ di mùsùlùmí kò tí ì wá lọ kéde pò ń di mùsùlùmí àwọn lórí ibú bá gbọ́ ìgbà ni torí islam tó fẹ́ sí ni wọ́n ṣe o kí ni bẹ́ẹ̀ ṣé iṣẹ́ lò ní ni àbí ah, ṣe ṣe kì í ṣe kì í ṣe kì í ṣe lówó sí yóò kò burú o lówó yóò àbí o lówó sì tún yóò wọ́n bá kú tákàdáka sí láàbù wọ́n wà máa mọ́nítọ̀ rẹ̀ wọ́n sọ di bèbí ìwọ ò ní lè dájú kó má tọ́ba lọ́ọ̀bì kan tó ti fìyà sọ so wọ́n tún máa pè ń pé bóun ní ń ṣe o tó ń kíyèsí dáadáa o àná bẹ́ẹ̀ làwọn kẹfẹ́ rí rí ọlọ́run ẹlẹ́dàá wa ó ní ẹ mẹ́sẹ̀ da àwọn amájẹmú àwọn àbúrò ayín tẹ ní pẹ̀lú ọlọ ẹ mẹ́ta lówó kọ́ ìtumọ̀ rẹ̀ nìkẹ́nìkan wá fún ọ lówó ó wá dé pé ní tó o ti dá májẹmú lé lórí kọ́ ọmọ ti mọ̀ àbúrò bẹ́ẹ̀ mẹ́lẹ́ yìí ayẹ ọ̀dà lórí ẹni tí aba pèsè ẹ̀sìn islam tó tiẹ̀ ti gbẹ̀sìn islam gan tó ti sọ gbólóhùn ṣàhàdẹ́tẹ́ yìí àwa ń retí kọ́ máa sojú ṣe mùsùlùmí àfa tàbá rí mọ́ ó ní ah, nígbà táwọn àwọn abolú ààrẹ ń kọ́ ẹ tólú ààrẹ náà wá ẹ olú ààrẹ sì ń fẹ́ owó ẹ tó olú ààrẹ olú ààrẹ ìdá tí wọ́n rọ olú ààrẹ sínú jahannam. torí káwọn tó fẹ́ ba tèèyàn fi hàn lọ irú rẹ̀ wọ́pọ̀ bàjẹ́ láwọn àwùjọ wa wọ̀nyí ọwọ́pọ̀ bàjẹ́ èèyàn gbọ́dọ̀ nífura tọ́ nítòsí jẹ́ ọ́tà láwọn àwùjọ wa lò sí sí wà tí wọ́n bá ní ọkà táwọn jẹ́ kú wa o tó sì ti lọ bí wákàtí kan yóò ti tutù ní gidi o bóyá ní sẹ́kọ̀ àwọn òbí wa bẹ̀rẹ̀ má gbé kíni wá wọ́n ti jókòó tì bá jẹ́ kó àǹtí jẹ túwó ni síbẹ̀ iná ma bá ń lọ jẹ túwó nílò oúnjẹ tó wá ronú kó mú mi ó ti yó àbó ti yó ó ti yó ni wọ́n ti gbé túwó nǹkó wọn àti ẹ̀ òṣì pọ̀ ìdí nu tó ń fi kàfàrà ọ̀pọ̀lọpọ̀ látàrí òṣì wọ́n sọ wọ́n di kèfèrí so àwọn wọ́n rówó tàwọn èèyàn jẹ fẹ́ni tó bá ti wá gbówó fún onáàdọ̀ kékeré ní kílọ̀bù ń ṣe tó lòun ò lè gbé kulé mu ẹ̀ ń sójà rí ní tẹ́ bá lórí gbogbo ru eléyìí pọ̀ ìwọ́tọ̀ wá ṣe fẹ́yà tó fi hàn kó ti mùsùlùmí má ṣe jẹ́ ẹni tó ṣe pé wọ́n á fún ọ lówó kan ọwọ́ àdánù ọwọ́ àní ìwọ ṣe Islam àtòdìjẹ́ lọ́yẹ̀ kọ́ máa ṣe kí ló àtòdìjẹ́ ní gbogbo ilé ayé àwọn ìlú kan wà tó jẹ́ pé wọ́n ní mission wọ́n fẹ́ achieve lápèjúwe lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wọ́n nílùú kan wọ́n pè ní Vatican Vatican yẹn kódà gẹ́gẹ́ bí kápítà gbogbo chọ́ọ̀chì ayé tó ibẹ̀ ni bàbá wọn kóòpù pẹ̀lú máa gbọ́ sí. ẹ rí i pé torí kí wọ́n lè máa jókòó wọn àti ìròyìn tí wọ́n fún wọn kó wọ́n mójútó àwọn tó bá ń tẹ̀lé kátólíkì. ẹ rí i pé wọ́n náwó wọ́n nára wọ́n lọ kó àwọn èèyàn wá láti ibi kìbì ní gbogbo àgbáńlá yìí kí wọ́n wá kẹ́kọ̀ọ́ tí wọ́n fi di cardinal nínú àwọn àgbà sọ́ọ̀tì. tọ́ nígbà tí wọ́n bá kó gbogbo wọn jọba tó bá rọ àwa lọ́rùn àbí òye ká ná owó wa lọ́nà táwọn eléyìí ó fi padà sílé mùsùlùmí ọ̀yẹ̀ká síbẹ̀ ẹ̀yìn fáwọn kó wọn wá wọn ò di àgbà òpòrọ́ táwa náà bá wá lọ́nà kẹta fi lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n di àgbà olódodo ọ̀ràn yẹn. torí ẹ̀ náà ni kìí sàwa là ń gbìyànjú ọlọ́run ọba náà ni àkọọ́lẹ̀ àìmọye tán mú kò tí ẹ̀ rí mùsùlùmí kankan. àmọ́ gbà ń research táwọn library wọn ló ti gẹ́ẹ̀tì ké nǹkan táwọn fi níyẹn ṣe ń kọ́ àná ni tó ti kọ́ gálò náà níbi títí ń bọ̀ ń kọ́ náà wọn tí wàá rò pé òun ò lè ṣe lé àmì ẹ ra àwọn àlùmí náà tó jẹ́ pé àwọn mùsùlùmí làwọn mission tiwọn ni pé àwọn ọmọ mùsùlùmí afẹ́kọ́ ọmọ nípa ẹ̀sìn Islam tọ́ba wọn akọ́ nípa ẹ̀sìn Islam yẹn tán tán mà dáadáa wọ́n padà sílé wọ́n lọ pa àwọn èèyàn wọn fẹ́sùn ọ̀nà gẹ́gẹ́ bí Saudiya lẹ́sẹ̀ a ah, wọ́n ti sẹ́yìn láti pé. wọ́n ń kó àwọn ọmọ ọlọ́mọ wá láti ibi kíbi láyé láti wá kọ́ wọn lẹ́sìn ọlọ́ jẹjẹ mọ̀ pé bí wọ́n ti ń kó wọn wá làwọn olórí ibú mi náà ń dẹ̀dẹ̀ wọn àwọn olórí ibú mi náà ń dẹ̀dẹ̀ tiwọn náà pé kí wọ́n má fi ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ sí wa torí ẹ̀ ti jẹ́ pọ́ màmí àwọn olórí ibú tí wọ́n dẹ̀dẹ̀ rẹ̀ wọ́n dẹ̀dẹ̀ rẹ̀ lọ sí di kọ́ máa fi ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ sí yẹ̀yẹ́ òun ò lè nírú gbàgbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ o mọ òbí dá tí ó sọ lọ́wọ́ ẹlòmíì àwọn olórí ibú tí wọ́n ń dẹdẹ rẹ wọ́n sọ fún pé ayé la ṣe ká tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ wò kó àwa ti ṣe ń wọlẹ̀ náà ní kété ẹ náà padà sí wọlẹ̀ kó lọ látijọ́ ẹ̀ yọ àmọ́ yẹn lọ yọ àmọ́ yẹn lọ yọ àmọ́ yẹn tẹ́ẹ̀fì rí pé ọ̀tọ̀ ọlọ́run gan-an ti tún rí ètò wa dùn yín jù ó náà ní pé ẹ mọ orílẹ̀-èdè yìí o ẹ sì rí bí ọ̀rọ̀ rẹ ti ṣe rí ìlú yẹn kókó ń dààmú fẹ́nìkan rí o oníkálukú òun náà ní gbìyànjú tiẹ̀ fúnra ara rẹ̀ tọ́lọ̀ wọn bá fi ń gbàdúrà àwọn eléyìí lọ́ba eléyìí lọ́ba ìwọ́ wá dé àwọn olórí ibùkún wa mú ọkọ̀ òdì dáadáa tó pọ̀ yìí sọ́dọ̀ abẹ́.

hundred percent oníkan gbàgbé ọ̀rọ̀ kí wọn pátápátá a lè gbàgbé ọrọ kí a lè gbàgbé ìwà àmọ́ lè gbàgbé ọ̀rọ̀ kí o torí pé ju gbogbo wa lọ nígbà táwọn ọba ti máa láyé ṣé kí àbí yọ títí náà bá torí ẹ̀ ìjà ẹni tó bá mọ nǹkan tó sì pé nǹkan yìí dá wá pàtì nítorí á sọ pé ó ti ta àdéhùn tọ́gbọ́ náà ọba ní lówó pọ́ọ̀kù. إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون torí pé ń tẹ́ ń bẹ lọ́dọ̀ ń ló lóore jù fún wa tó bá ti pa bá mi. kí ni bẹ lọ́dọ̀ àmọ́ ò a kàn máa nínú wa nínú tọ́lọ̀ ń sọ fún wa bí àlùjáde àmọ́ àwọn orí tí ń bẹ lọ́dọ̀ lọ ẹnìkan ò lè mọ iye rẹ̀ ọlọ́run nìkan náà lọ mọ iye rẹ̀ àmọ́ nínú ètò hàn sí wa àwọn ọmọ èèyàn òun náà ní kíni òun náà làlùjẹ́nà ọlọ́run lè dá wa ó ní nǹkan tí ń bẹ lọ́dọ̀ òun lóore jù fún yín bẹ́ẹ̀ ni kí ń bẹ nulẹ̀ ayé náà tẹ wá lọ tẹ bàtí tọ́ba jẹ́ kó jẹ níbo ní ọ̀padà parí sí lẹ́yìn ìgbà tára bá mú ètò wúlò fún níbo ni yóò kú lọ padà dìgbẹ́ ni gbogbo ntẹ́ mu mo ní ọ̀padà parí tára bá ti mú ètò nídìí mbẹ́ ìyókù ọ̀padà dìtọ́ ni bẹ́ẹ̀ ni gbogbo asọ́tẹ́ ẹlẹ́wọ̀n lé ayé at the end of the day kí ní ọ̀padà dì yóò dé kísà gbogbo àwọn amátò tẹ́ ẹlẹ́ngùn bọ́bá pẹ́ bọ́yá yóò padà gorí odó yóò dàgbòdo lásán táwọn dáàrí fóòlà tí wọ́n wàá sálà ké wọ́n ti wọ́n wọ̀ tó ń fìlà. Afa, ẹ wá àdìgbé járe bó la wọn gbé àti òsókè báyìí tó bá tó ń bẹ wọn náà máa pé nǹkan sùn mọ́tò rẹ ló dìbà kò fọlọ tá a bá wá wò dáadáa ẹnjẹ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba wa adùn ní etí kíkà gbẹ̀yìn rẹ dáadáa ní táìdáa kì í gbẹ̀yìn rẹ ẹnjẹ yẹn ò rírí téèyàn bọ́ńpa rẹ̀ rí tí o ti ẹ̀rú wúyẹ́rí lọ́kàn ẹnìkan rí ní dáadáa ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ a ọlọ́ndàkùn mọ́sálì jẹ́nà lè wọ̀ wá orí ẹ̀ bàbá ronú sọ̀rọ̀ ara wa ìwà wọ́n tún dáa jù báyìí lọ ẹ̀sìn wọ́n tún dáa jù ìta àti ìlọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n yìí sí lọ́wọ́ àwọn náà ti fẹ́ wà lẹ́nu kódà inú ẹlòmíín ti ń dùn báyìí tí rọmọdọ́nà fẹ́ tán wọ́n bọ̀ lọ́wọ́ mọ́sálásì ẹ̀bẹ́ rí nǹkan mìíràn bàbá imam ẹsẹ kù palẹ mọ kí ló dé ẹ nílùú amẹni à bọkọlọpọ ṣe ṣe wàláhì àdáwò àwọn náà ti kù àwọn aláìní sẹkọọ tó kóra ọjọ kó àwọn sádùn àkọdà àdúrà òkò lè bá ẹyin kan ọ̀daràn ẹni bá sádùn àkọdà kí ló náà ọ̀daràn torí ẹ Ọlọ́run wá sọ nínú hadith al ó ní a'dadtu li'ibadi fil jannah ma la 'aynun ra'at wa la udhunun sami'at wa la khatara 'ala qalbi bashar ó ní mo ti pèsè àwọn kankan lẹ̀ fáwọn ẹrú mi nínú àlùjáde bẹ́ẹ̀ tó ṣe wípé níbi tí gbogbo ẹ̀ dáadé kò sí ẹyin tó tó ríru rẹ̀ kò sí títọ́ gbọ́nparu rẹ̀ rí kò tí ẹ̀rú wúyẹ́ nígbà yẹn nìkan pẹ̀lú rẹ̀ lè wà. ọlọ́run dàpọ̀ mọ́sálì jọ́nà lè wọ̀ wọ́ ọlọ́run ẹlẹ́dàá wa ẹ̀jẹ̀ kíkọ́rọ̀ lè yé wa ni ọlọ́run wa sọ pé wọ xeyìrò lọ eléyìí ó wọ ọlọ́run láti sọ fún wa ni ọyẹ kó yé gbogbo torí pé tó sọ ni pé ọba òun ló lóore jù fún yín torí ó sì fẹ́ ká gbàgbọ́ ìní fi ń sọ gbogbo eléyìí nǹkan tó ta àlẹ́ wọn bẹ́ẹ̀ ni àwọn èèyàn sàdédé mọ́sí islam àti nítorí pé wọn àmọ́ àyè máa wọn wá wúlò nítorí ìyá náà wọn fi bára wọn ọlọmọ sọ wá lẹ́nu ìyá kí ló dé tó fi jẹ́ pé ti ń bẹ lọ́dọ̀ lọ́dà jù ni máa ń yẹn gbogbo nǹkan bá ní nílé ayé ọ̀padà ẹ̀yin gan alára ẹ̀ tàn náà láti máa ń sọ pé tówó olówó ọba tán kẹ́ni tó lówó tó tán òun lè tán mówó lọ́wọ́ ṣáájú kówó rẹ̀ ó tó tán tó kí ànìkan lé ayé náà kò sí nítorí pé ó ti lówó kò lówó má kì í ṣe nǹkan tuntun láyé ó ti lọ́lá kò lọ́lá má. gbogbo ẹ̀ náà láti gbọ́ rí la rí rí bákan náà ó ti nípò nípò mà á á bẹ́ẹ̀ náà rí tí sọ tí ma rọra wọn lóye lójoojúmọ́ bákan náà sọ yìí pé ó ti jọba rí kọjọba má àbà eléyìí náà tó kọ́ máa ń nàjà gan ẹ má lọ wọ́n yí ọba bí ọba kan wọn wò kó ti ó ti ń yájú sáwọn tù náà bá sì ní káwọn yọ tó ti kórí káwọn yọ àbáwọn oníyọ náà wọn tún wà ó lè bí awuyewuye tí ọ̀pọ̀ gbogbo stéètì yẹn tẹ́lẹ̀ ọba kan ló ti wà ń bẹ wọn á ní ọdà tá a bá ti gé irú àwọn ọba yìí níyẹ wọn tán ọba àjẹkúrẹ dín ní bá kò lè pa tẹfẹ kan ọwọ́ pé káwọn dàdàǹgọmí ọlọmọ fúnlẹ fún ní bá àfa wọn wá sọ pé káwọn káwọn gé ìyẹ́ rẹ̀ òun nìkan tó jẹ́ ọba ní gbogbo stéèjì yóò ti pọ̀ jù torí ẹ̀ ọ̀ya ẹ pín ìjọba sọ́nà mẹ́rin nínú stéèjì àwọn gbogbo àwọn àyè yòókù náà fáwọn kan náà jọba ṣé ìjọba fi ọjọba tó túbọ̀ sí pé ọgbọ́dọ̀ gbé wa látọ̀rọ̀ tá ń lọ bá jẹ kúrẹ́sì kò sí kó gbé kínní kan alásán tọ́lọ́n bá ti kọ́kọ́ jọba ọ̀jẹ̀ kínní ọ̀jọba náà kọ́ wá kéèjì sọ́bẹ̀ ẹlẹ́bọ̀ ni wọ́n jẹ́ ní àbọ̀bà wọ̀. tọ́ eléyìí túmọ̀ sí wípé ìtọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní kì í tán àmọ́ kò sí ń dẹ́yìn lé ní láyé yìí tó ti tán. sẹ́yìn mi ànìkan tó lówó tí ọ̀tún kọ́rú náà dà lọ owó yẹn ti dìtàn tọ irú àwọn wọn ti pè irú Uthman radiyallahu anhu Abdurrahman ibn Awf radiyallahu anhu àwọn sàhábà tó ní owó gidi gbọ́ ẹ máa wo gbogbo nǹkan lé ayé yìí nígbà tá a bá wà láyé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ rí i pé nǹkan rẹ̀ sùrù jọ nǹkan rẹ̀ ti tọ́ka sí àfa tó bá ti kú lọ́pọ̀lọpọ̀ tí máa fọn ká ẹ bá rí i pé nǹkan ọ̀jẹ́ bó ti jẹ́ mọ́tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ má wàá lọ dìná èèyàn mélòó ló ní tẹ́lẹ̀ ebi èèyàn kan ní ìgbà tó ti kú ní ìsìnkọ́ àyàn púpọ̀ ló ń sẹ́yìn wá fìtí yín lẹ̀ pẹ̀lú bọ̀dá yín náà ẹ fi lẹ̀ pẹ̀lú àǹtí yín ẹ wá lọ́ọ́ máa gbàyànjá lọ́dọ̀ bọ̀dá tàǹtí ẹ dákun ẹ kó léyìí ká lọ ẹ kó léyìí ká lọ ẹ̀mí ò gbé tòsí mọ́ ṣàgámù mo wà á Ṣàgámù bá wo dúkìá bàbá wa dúkìá bàbá wa èmi sọmọ bàbá wa lẹ́bàá rí pé ń dínkù ń dínkù ń dínkù tó bẹ́ẹ̀ nìkan ti máa ṣẹlẹ̀ nù lé ayé ìgbà máa ń dẹkùn mi yẹn fà ní bá pẹ́ nìkan ló lójú ayé rẹ̀ náà sọ pé òun ló lówó jù lágbọn abìkan níhà abìkan àwa tó ajá wa jẹ́ mọ́sàkíyìn táàrú ọ̀rọ̀ dáadáa á máa wípé à títí láìláì owó lè tán nínú àwọn nínú ran àwọn eléyìí lọ́ba ti kú tán ọmọ rẹ̀ náà ni wọ́n máa jẹ́ ẹni tó tún lówó jù ní gbogbo ilé ayé àbí gbogbo kọ́ńtínẹ́ǹtì kan àfà lẹ́bà wọ́ ọmọ lẹ́bà nílì lẹ́yìn ikú bàbá lọ́mọ náà bá sọnù kọ́ ọmọ wa àwọn òní rí i owó yìí wá dà àkéènì láti pín mọ́wọ́ láti pín kọ́dà ẹni tó ọ̀lẹ́tọ̀ sówó ti gbà ń bẹ̀ ọmọ kí wọ́n retí kó kú ni iná nìkan tẹ ni yọ tán náà ni wọ́n retí kó kú ni wọ́n rọra ṣe bí ìgbà tó sùn sùn kó ṣe bí ìgbà tó ti kú kọ̀rọ̀ á sojú lọ sókè báyìí ọba ti di táwọn èèyàn jáde kọ́ sọ́jú rẹ lẹ̀ kò lè ní ìsinmi o àmọ́ gbà tí wọ́n bá ti jáde lọ ọwọ́ àtòjú tọ́ba wà lọ́dọ̀ lọ́sọ̀jú wọn ò ní mọ̀ pọ̀ ń gbọ́rọ̀ àwọn kó wájà wọn lólùfẹ́ rẹ gidi tí máa dùnnú tí máa jánu àwọn lọ́wọ́ à ń tòsí ẹ̀ ibi tó ti wá ti kó ti kú ti wá sọ pé kó láti wẹ̀ kó láti ṣe kiri àwọn tó nífẹ̀ẹ́ rẹ nù wàhálà yọ yọ lẹ́nu kọ́kọ́ ni wọ́n pèsè ẹ̀ tí ẹ̀rú lórí ikú rẹ ti ṣe ó rí yàkàtà yàkàtà àwọn ẹ̀sẹ̀ làwọn fẹ́ràn rẹ bá lọ́ba do lórí ikú rẹ <laughs> mọ́tì rúra mọ́tì jẹ́ wọ́n mọ̀ kó o ti kú ọgbọ́ ìgbẹ́rẹ́nu bàbá ńlá bọ́ǹbù lọ gbọ́ ẹ̀jẹ̀ ìgbà sọ pé àwọn mọ́tò mélòó lọ páàkì sínú ilé ẹ̀ka ó tó mẹ́ta ọ̀kẹ́ ẹ bá ń gbé méjì àwọn ọmọ rẹ̀ wá gbọ́ bàbá bàbá jẹ́nu sọ àwa làwọn bàbá wa kọ́kọ́ bí kún tó bí àkóhun tó wá bí ma tó yọ yọ lẹ́nu wàláì tó ń gbà tí bàbá wa ti dáa kó o tún ti sẹ́ẹ̀tì téèpù rẹ kalẹ̀ kọ́ máa ta torí wọ́n padà tún dì náà <laughs> so nígbà tó máa ní ẹ aṣọ ìtòtí ẹ̀wọ̀ sọ́run yìí báyìí ọmọ gan tó ń lọ ayẹ kó kú sínú ẹ̀ hmm? gbogbo ogun burúkú ikú yọ wá lọ fún ogun bá sọ jẹ́ mi ẹ bá ń bọ̀ ibi táwọn tó ń bọ̀ bá kọ̀ọ̀kan gbọ́wọ́ rẹ wá ẹ̀ kàlùkù ó <laughs> nǹkan méjì ni ó jẹ́ wọ́n túlẹ̀ àti òsì kù. Ah, a ti tọ́ kù bí ọba kú a ti tọ́ kù tó bẹ́ẹ̀ ni káàlẹ́ni náà tó fẹ́ràn ìdẹ́nu irọ́ gidi báyìí ti wà afẹ́nitọ́lọ́mbàtà tẹ̀ntọ́lọ́mbàtà máa pàdé bá rọra nítorọ́ kọ́bọ̀ à gbogbo àwọn tí ń súnmọ́ yín kì í ṣe fi tẹ̀bi lè la alẹ́ nìkan lówó wọn sọ fún ó ní nǹkan ìyàlẹ́nu ẹnìkan sì máa mọ̀ bọ̀ ó ní àmọ́ súnmọ́ yín tọrọ lọ torí kí alẹ́ ṣe súnmọ́ ni abẹ́ gbà nǹkan wọ yín owó tẹ ẹni kẹ fún wa sí wa a ọmọ èèyàn burú bàjẹ́ tí a súnmọ́ yín tọrọ lọ ọwọ́ tí ọwọ́ yín tá a fẹ́ gbà níbẹ̀ bá sì ní òsì kálukọ́ fọ́ọ̀mù rẹ̀ subhanallah torí ẹ̀ ní ti ń bẹ lọ́dọ̀ àti tani tán gbogbo àná la sì máa bẹ̀ ẹrú kí ni máa bá àwọn olówó náà ní kó wọ́n mọ́tì kó wọ́n mọ́tì tọ́ba gbọ́lọ́ nǹkan tó jẹ́ mùsùlùmí yọ ọmọ sàdúrà ní ojoojúmọ́ ní tiẹ̀ torí kọ́ gbọ́lọ́ nǹkan tọ́ba tó wà lọ́jọ́ daràn káfíìrì àbọ̀ daràn aláìmọ́ ọlọ́run ẹ̀rí pé yọ ọmọ forí jágbó ògùn lọ ni tí ọmọ wá ògùn pé kí owó yọ ọmọ tì ètí ọmọ jí kọkọ tí ọmọ jí tí ọjọ́ ọmọ atọ́ yẹ pé yọ kọkọ sún torí kó wọ́n mọ́ta yọ wọ́n nǹkan yọ wọ́n nǹkan òkè torí kó wọ́n bá tẹ ìlà yìí yọ padà sí àbí oníta wọn ní olówó àtijọ́ kékeré tó máa ní ó ti lówó kò lówó máa ni òfé sì ń kábàá bàrà torí ẹ ọlọ́run ní gbogbo tí ń bẹ lọ́dọ̀ yẹn a máa tán ipò a máa tán tí èèyàn bá ń ṣèjọba jẹkulẹ̀ dídáńsì wọn ni wọn fún lọ́dún méjì ni ó lò àmọ́ ọdún méjì yìí wọ́n lè tún tún ṣe lẹ́ẹ̀kan sí kó fi jẹ́ mẹ́rin pẹ̀lú gbọ́lọ̀ ọdún alákọ̀ọ́kọ́ nílò kò tí ì lòdì dájú o gbogbo ọ̀nà jẹ́sùn fi bá a fi kan kún ní ọmọ wa tẹ́bi bá ń pa àwọn èèyàn tó bá ní fún kókó fún wa kò sẹ́ni tí ò lè sáàbù wọn o òun náà fúnra rẹ̀ ọ̀ àwà ẹni tó di pomú dọ́wọ́ àwà kẹ́lẹ́ mọ̀ kóun ló ní wọ́n kókó yóò hàn ní kẹ́ẹ̀tù wọ́n ti wá sẹ́ẹ̀tì àwọn kámẹ́rámẹ́ẹ̀ káàkiri kálukọ́ máa gbábọ̀ rẹ̀ wá o yọ máa kú fún wa yọ máa kú fún wa ẹ̀sán wa náà lẹ́sàn-án rí tọ́ba àtijọ́ táwa náà béèrè nǹkan lọ́dọ̀ yín o áá ah, àrọ̀lọ́ ah. torí kó ti mọ̀ pé kò tó òun àyọ̀ padà àjọ kan náà tọ́ba wa ṣe tí ọba tún rọ́nà lọ́mọ ìbànújẹ́ yọ àdórí rẹ̀ kó bẹ́ẹ̀ náà ni èèyàn bá jẹ́ ẹni tó ṣe é pé. Ọgba ipò olu tàwọn aláṣà bọyọ bá bọyọ baálé à kí àwọn ọba yẹn àwọn náà máa ń mọ ẹni tí ń wá kò yìí pọ torí pé tó náà tó fi já ma lọ́wọ́ kìí sọ nìkan ni wà ìdílé náà ni o àwọn ń wá pọ torí ẹ ló ti jẹ pé láwọn kóòtù kóòtù wò jù ìbáwọn olóyè olóyè yìí náà ni sì ni wọ́n fi joyè ọmọ obìnrin ni wọ́n fi joyè kí lẹ́sẹ̀ ọmọ obìnrin tó tó náà bá wà wà mí onífararí bá lọ wọ́n mọ̀ sàṣìní lóríṣiríṣi nítorí ipò yẹn ń kọ́ yọ padà sí kí ni yọ padà tánà bàbá ra bàtà tó da ìgbà tó da náà lẹ́lẹ̀ wọ́ láàrin àwọn èèyàn ẹtùn lè máa fi tẹlẹ̀ pé káwọn èèyàn rò lówó tó bá ti kọ́ kẹ́tù pé bàtà wọn tó lajú nìyẹn àfà tó bá ti di kọ́ yẹnu síbi kan kíláàsì àrùn abọ́ ni à ń lọ sóde bá a ti máa lọ bàtà bá fi bó ń ṣe jẹ́ ó fi hàn wá òkè bá yọ lọ́tọ̀ ìsàlẹ̀ dúró lọ́tọ̀ ṣé àtúnfẹsẹ̀ sí àbá kó lọ tàbá kó lọ àtúnkó pamọ́ àbá ní kó pamọ́ bàbá alágbájá ẹ̀ wọ bàtà ni ẹ̀ mo gbàgbé rẹ̀ lẹ́nu <laughs> níta rò pọ̀ àjẹpẹ dẹrù pọ náà gbogbo ń ta bá nílá wa ma inda Allahi baqin ti ń bẹ lọ́dọ̀ ọlọ́ni ọ̀sẹ̀ gbogbo ilé wa gbogbo dúkìá wa gbogbo ń ta láyé ló padà tánà àmọ́ ti ń bẹ lọ́dọ̀ ọ̀sẹ̀ ìdí gbogbo wàhálà wa ti òru gbogbo ẹni ọ̀padà ti ń tọ́ lọ tí ò sí mà ẹni tó bá gbọ́n yóò máa wá nǹkan tí kì í tà tọ́lọ̀ máa fún yẹn èyí ṣe pé ìtí ọ̀padà wa sẹ́yìn láwùwọ́ ma ó wá sẹ́yìn láàánú fún mi yẹn èyí tí ọ̀sẹ̀ ìlàwọ̀wọ́ ma èyí tó lọ́n sọ pé kì í tàn èèyàn díẹ̀ lọ́ka sẹ́yìn sọ pé ẹ ti sẹ́kẹ̀ lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín mú sí ni àlìjáná lọ́lọ́ àníká kọ́kọ́ àbí òye eléyìí eléyìí tó wà yìí là ń wá pé àlìjáná báwò subhanallah ma indakum yanfad wa ma indallahi baqi tẹ́nìkan máa ń fi kalẹ̀ ayé tó ní tí máa fi ń lá wa lójú sọ̀yẹ kájẹ́ kó dùn wá ọ̀gbọ́dọ̀ dùn wá o torí gbogbo nǹkan ayé náà ni ó padà sí títí ń bẹ lọ́dọ̀ òní ọ̀sẹ̀ kù àmọ́ sábà wá dé ó dùn wá wọ́n wá máa sẹ́lẹ̀ láti tẹ̀rí tó dé kárí èjì kìíta yẹn ìyẹn àlùjáde. ìyá jẹ ẹni tí ìyá jẹ láyé tí ò tún mọ bí ó ti tún wa rẹ̀ ṣe kí ọmọ bàá jẹ lọ́rọ̀ ó ń gángan nìyá jẹ. ó ráyè yìí náà tẹ́lẹ̀ inú àwọn akóbàtà lọ wà láyé àwọn tí ìyá ń jẹ bí ìyá ti ń jẹ táyà mọ́tò inú wọn wọ́n tọ̀ sí. ó tún wá ń sánà tó ṣe pé àgbákò bí odó ni ó tún jẹ́ ti ẹjọ́ gbẹ̀dẹ̀ alkiyam àwọn olùdíláyìn ní ṣètò àfẹ́jù. ìrẹ̀ ọ̀sán bí ìyá rẹ bá mọ níbì kan tí ò dá bí ìyá bá mọ láyé tí ò dé ìgbẹ̀dẹ̀ alkiyam ọ̀sán àmẹ́ni tí ìyá bá dé ìgbẹ̀dẹ̀ alkiyam orí ibú bá ọ ọlọ́mọ sọ̀rọ̀ ló lórí ibú. وَلَيَجْزِيَنَّ الَّذِينَ صَبَرُوا أَجْرَهُمْ بأحسن ما كانوا يعملون ọlọ́run láwọn tó bá ti sùúrù ọlọ́run ni mo búra máa san wọn lẹ́sàn pẹ̀lú tó dáa ju tó wọn sí lọ ọlọ́run ẹlẹ́dàá wa téèyàn bá ti dáadáa àdìpẹ̀lẹ́ lèèyàn máa ń gbà ó kéré ju èèyàn gbà mẹ́wàá ọlọ́run ló wọ́n san yín lẹ́sàn àdèpèlé àbẹ́sẹ̀tọ́ rẹ̀ wà ju ń tẹ̀ ṣe lọ tẹ̀ bá fi lè ṣe sùúrù sùúrù la fi ṣe lọ sùúrù la fi ṣe lọ sùúrù la fi ní àmúmára lórí gbogbo àdánwò tó bá dé bá sùúrù oríṣi mélòó lò sùúrù oríṣi mẹ́ta bẹ́ẹ̀ bá ti wá lè ṣe sùúrù ẹgbàgbé ẹ lè sin lọ ẹ̀yin tẹ́ ń sin lọ sùúrù lẹ́ni torí tí o bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn gan tẹ́ rí yìí wọ́n bù ká dààmúra gidi wasta'inu bis-sabri was-salah inna Allaha ma'as-sabirin ẹ máa wá ìrànlọ́wọ́ lọ pẹ̀lú sùúrù ṣíṣe àti sọ̀lẹ́ ṣíṣe dájúdájú ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn sùúrù wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in ẹ máa wá ìrànlọ́wọ́ ọlọ́ pẹ̀lú sùúrù ṣíṣe àti sọlá ti ṣíṣe nǹkan ńlá ni gbogbo eléyìí jẹ́ o àfi fáwọn ẹni tó bá nífẹ̀ẹ́ rí bọ̀ kọ́rọ́rùn kọ́rọ́gbọ́ bẹ́ẹ̀ náà rí àwọn àwùjọ wa ní ìyẹn mélòó ní sílọ ìwọ ọ̀pọ̀lọpọ̀ wọn kà bí ló kọ mùsùlùmí ọ̀daràn pọ́nbélé tí wọ́n yé sílọ mọ́sálásí gbàlejò ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn nínú Ramadan tí Ramadan náà bá ti lọ wọ́n tún padà síbi ìwà ọ̀daràn a'udhu billahi minash shaitanir rajim wọn ní sòrò ni báwo lẹ ti fẹ́ wà lìjẹ̀lẹ̀ ẹni tẹ́ wá rí ti ń sẹ́lọ̀ òun náà ní sòrò ni ẹni tí ọba ní sòrò kò lè pẹ̀sẹ̀ jì nísìn ẹ lè ti sòrò fún sìgá tẹ̀mù ẹ lè ti sòrò fún gbótẹ̀mù ẹ rí i pé igbó ni wọ́n lẹ́nu yín sìgá ò ní wọ́n lẹ́nu ẹ lè ṣe sùúrù fagbèrè ẹ rí i pé bí ọba lọ bóbi obìnrin wà gbà ẹ lè ṣe sùúrù fún mi máa jalè kò sí tàbí ṣùgbọ́n tí ọba ti jẹ owó lówó kò sí ìgbàdùn sùúrù òní tún jẹ ká dènà sí gbogbo ẹ̀ṣẹ̀ kí wọn á ní nǹkan tá a fẹ́ ṣe láyé yìí tá a bùkátà sùúrù nínú kọ́tẹ́kọ́ afẹ́ tẹ̀lé tọ́lọ́ nínú kọjá pé afẹ́ dènà sí tọ́lọ̀ sí léwọ̀ wọ́n ní gbogbo òlè ṣeéṣe láì ní sùúrù. ẹlẹ́kẹta pabambarì nìyẹn àdáwò ní ìsaláì máa tàwọn èèyàn wọ́n lọ náà bolo wọn nákó bìṣẹ́ ìmìnàl kọ́ọ̀fì wọ́n ju ìwà nàkọ́sì ìmìnàl àmúhálì wọ́n ànfọ́sì wọ́n tàmọ́rọ́t wọ́n bẹ́ ṣeré sọ́bìrì. الذين إذا أصابتهم مصيبة قالوا inna lillahi wa inna ilayhi raji'un. tó adáwò ń bẹ jama ilé ayé rẹ kò lè máa lọ bákan náà ọlọ́run máa mi àwọn èèyàn wò náà tẹ bá jẹ́ mùsùlùmí oríire ni o àdáwò tọ́lọ́wọ́n bá bá ń gbé báyìí nípò pé jẹ́ mùsùlùmí ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ fún yín tí ó fi jẹ́ ibi tẹ bá dé ń jọ gbéńdà òkè yá mi kan ò ní sẹ́kù máa láì jẹ́ pé ẹ ti gbà báwí lórí ẹ̀ tó lè ṣe sábàbí kẹ wọ́n náà àǹfààní àdánwò nù fún mùsùlùmí àmọ́ káfíìrì à òjò ṣẹ̀ṣẹ̀ ń kù ní kò tí ì rọ̀ torí ọgbà bàbá ti lọ́la gbẹ̀lẹ̀ ọ̀tí à. akramakumullah tọ́lọ̀ ń bá gbádàn òde tàṣe èèyàn lè ṣe sùúrù ọgọ́ọ̀rọ̀ wọn ìsọkúsọ ni tí wọ́n tún máa pe wọ́n tún máa kọ́ lọ́wọ́n bá níjà wọ́n tún máa sọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ rádaràda lẹ́nu ha ọlọ́run ọmọ òun òun tún ṣe òun ẹgbọ́rọ̀ olùbílà ẹlòmíì yóò máa sọ ọ̀rọ̀ tó ṣe kó lè mú kí sẹ́mọ̀ jábọ̀ ńkọ́ ó ti torí pé bàbá òun ó ti síra rẹ̀ lábàárà ó ti fẹ̀wù yamára rẹ̀ lọ́rùn gbogbo nǹkan tó da ló ti bàjẹ́ tán wọ́n á ń pè ó ṣe sùúrù ó ní ní tó ṣe mí ò ṣe yín torí tó bá ṣe yín ni ẹ bá ti máa parọ́ wá fún mi ó ti wá síra rẹ̀ sùtá lóríṣiríṣi ọfà bẹtẹlẹ ó fi yára rẹ̀ la gbogbo aṣọ ọlọsọdẹ kí sàmárà rẹ̀ lọ́rùn ó tún ní wọn bọ ń darí pandára àfà lẹ́yìn tó ti wá ba gbogbo ayé jẹ́ báyìí egbetirigbe egberegbe ó ní ọgbà kámú ọgbà kámú àbí kámú gbọ ẹ lórí pé ìwọ ní ìsìn ìgbà tó yẹ kó ọgbà kámú ọgbà kámú ẹ tó eléyìí ó túmọ̀ sí pé ó ní rẹ̀sán rí látara àdánwò tó sùn ẹni tó sàmúmára tó sàfaradà inna lillahi wa inna ilayhi raji'un ẹni tó mọ̀ pa lọ́kàlọ́ fún ọ. ẹni tí ọmọ bọ ọlọ́kàjẹ tí ó tún fi sọ egbò rẹ dọ̀tun òní tẹ́tí gbọrọ ẹni tí ó parọ́ wà tó fi ṣe sùúrù tó fi mọ̀ pé tọkùn tó àwọn ló jókòó torí ẹ̀ wá wá wà láyé kò sádàn o ẹ ẹni tí bá láyé alayhi àwọn èèyàn kan kí máa ká àdánwò lójú fún فمن رضي فله الرضا ومن سخط فعليه السخط ẹni tó bá yọ́nú sọ́lọ̀ Ọlọ́run yọ́nú ẹni tó bá bínú sọ́lọ̀ ìbínú ni ó bá pàdé lọ torí ẹ ومن يؤمن بالله يهدي قلبه gbẹ̀ntọ́ bá gbọ́ lọ́wọ́ wa gbọ́ tádàn ò bá dé ọlọ́wọ́ kọ́ nà mọ́ ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ò ní mì dípò pé ọ̀ àmọ̀fẹ́nu sọ̀sọ̀kú sọ̀rọ̀ màfi wà rọ̀ fún un torí rẹ̀ à ń bùkátà sùúrù jama taba fẹ́ wà lùjẹmọ sùúrù yẹn agọni o lójú àwọn tí o ní àwọn ọmọ wò pé tọ ṣé orí sùúrù náà lẹsùn wa bàbá kan bẹ ń bì kan ṣẹkẹ bàbá àwọn kì í bá ti ló kọ rẹ ó lè má bẹ bàtì àmọ́ pé ntọ́lọ́wọ̀n fẹ́ sí ẹnì ẹ bá ti yóò mú sí òbí dà ara àwọn sọkúsọ tá ń sọ nìyẹn o tó lè mú kí sámọ̀ já nígbà tí ẹnìkan sọ pé tí ọba wọ Ọlọ́run gan láti tè làwọn á máa tú láti rẹ láti tè ẹsẹ bí bèbí ní bá wù àbá ọmọlọrin olóńdù lọ ń pọlọ ó ṣèyàn láàánú gba àwọn rubbish nonsense yẹn tí wọn máa sọ ó fún ẹnu àwọn èèyàn Nàìjíríà wa yìí àwọn èèyàn níbẹ̀rù ọlọ kí lẹ ń fọlọ ń pè gan torí ẹ a gbọ́dọ̀ ṣe sùúrù jàmọ wàlà ọsù innal insana lafi khusr illa alladhina amanu wa amilu wàtàwọ́sọ بالحق wàtàwọ́sọ بالصبر. nínú tí ò ní jẹ́ ká jẹ́ ni o ó náà ní ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ dáadáa ká sì máa ṣiṣẹ́ rẹ̀ ká sì jẹ́ni tó ṣe pé yọ́ máa fòrò ara wa láti sọ òdodo ká máa fòrò ara wa láti ṣe sùúrù àwọn nǹkan mẹ́rin yìí àwọn náà ní kọ́kọ́rọ́ tí ò ní jẹ́ ká bọ́ sí inú pààrọ̀ sùúrù pàtàkì jàmáà sùúrù dára sùúrù lérè sùúrù kìí tẹ́ ẹni tó bá ní sùúrù kò sí ní tí ò ní torí nínú àdìtà nàbì sallallahu alaihi wasallam tọlọmba ṣe gbogbo oore fún yàn tí ọba fi sùúrù kún fún òróore nítorí kíkẹ́ ìbá ní sùúrù gbogbo ń tọ́ da náà lẹ́bàjẹ́ gbẹlẹ bàjẹ́ ẹni tí ò ní sùúrù oná ní ọfọ ara rẹ̀ jólì rẹ̀ oní pa rẹ̀ gbogbo dúkìá rẹ̀ sòrò pàtàkì i máa jọ pé èèyàn gọ̀ yìí sì máa jọ pé wọ́n yànyàn jẹ ṣùgbọ́n tá a bá kú gbogbo ẹni tí ń fojú àgọ́ wò yín gbogbo ẹni tí ń fojú wọn yàn yín jẹ wò yín látàrí sùúrù gbogbo wọn ni wọn padà tún wọn kàn sára sí ibi áá kó lẹ ti ṣe tì í àwọn oníjàbùjàbù èèyàn wọn èé làákàyè wọn tí ò pé òun kìí pẹ́ tí fi hàn sáwọn èèyàn pé lágbájá ò ní làákàyè ah, ṣé kí wọ́n sọ pé onílàákàyè ló pé ọ àbí lágbájá ò ní làákàyè ṣé lágbájá ní làákàyè ló pé ọ sùúrù pàtàkì jàmáà. ọlọ́run á ní látàrí sùúrù àwọn sàn yín lẹ́sàn àdìpélé lórí níta ẹ bá ṣe torí ẹ dákun ẹ jẹ́ ká fi sùúrù fún wa a ti rí láwùjọ wa fi àdúpẹ́ fọlọ́ sùúrù kò lọ títí ọ̀wọ́n jọjọ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ti ń ọ̀pọ̀lọpọ̀ tí ń bomi sùúrù mu débi pé ẹni tó bá ti ma ẹlòmíì pẹ̀lú jàgídíjàgan tí ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ sí tí gbogbo èèyàn ti wò pé ọjà ọ̀pọ̀lọpọ̀ wọn ọjà mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lẹ́ orí ńlá ni orí ńlá gidigidi bàtó sì jẹ́ pé àwọn míì àsìkò táwọn kan kọ́ sùúrù mu làwọn ń da sùúrù gbò ẹ rí i pé ọ̀rọ̀ ní ti tọrọ wọ́n ti máa ṣépè wọ́n ti máa bú èbú yóò ti máa bọ́ àgbo fáwọn olùra wọn a'udhu billah ó dọ̀kú sẹlẹ̀ àwọn mọ́tò tò sẹ́yìn ara wọn ẹsẹ̀ máa ké tí ó dọ̀kú àti sẹlẹ̀ báwọn nínú títún máa tẹ̀lé wọn náà ní káwọn mọ́tò ọmọ agbára wọn mọ́tò mi lè takò kẹlòmí ọmọ mọ̀ kó ti takò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kan agbára wọn nígbà wọn agbára wọn tán wọn bá jáde wọn bá ń ro ẹsẹ̀ síra wọn lẹ́nu ah, irú ìwà wo ni wọ́n lọ ṣé tẹ́fẹ́ tí wàá ro ẹsẹ̀ síra yín lẹ́nu yóò ó ti tún mọ́tò tó bàjẹ́ sí ẹnìkan á rí à sísítẹ́ẹ̀mù tí wàá nàìjà nù mí ní à ah, sísítẹ́ẹ̀mù ah, ọ̀dà torí pé bàbá tiẹ̀ tó má tòṣe ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú rẹ̀ ẹ tún á lura wa afọ́ra wa lẹ́nu akáyín lẹ́nu ara wa gánà látọ̀ àmà tó má subhanallah tó náà lẹ́rìí pé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àwọn obìnrin wọ́n ti dẹni tí ò sí nílé ọkọ nítorí sùúrù wọn tó ń sùúrù àwọn ọkọ náà kò tó ń pa ọmọ wọn ti lé dànù sígbó. Si torí sùúrù àwọn òbí wọn kò tó nǹkan àbí táwọn ọmọ náà ó kù díẹ̀ káàtó ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹlé ló ti dàrú nítorí kò sí sùúrù àbẹ̀tìbẹ̀tì tọmọta aláfiri lọ́sẹ̀ tí ń bọ̀ ló sì fà ní sùúrù tọ́ba gbogbo sí ọdún márùn-ún tọkọ jẹ́ pé òun ò firi mà àìní sùúrù nǹkan púpọ̀ lọ́ máa bàjẹ́ tẹ̀ ní sùúrù gbogbo èèyàn ní ọ̀ma kan sára sọ̀pọ̀ lọ́yìn ẹdàbí kẹ́nìkan dé nìsín kọ́ máa fọ́ bóyá mú máa kó lórí ikú rẹ bá bí ọdọ sọ̀rọ̀ ẹ̀yìn sì ń wò wọ́n ti máa kó jo ní ọ̀ ọba sọ̀rọ̀ wọn kọ etí ẹtí adúrú bàbá yìí lọ́ọ́ fọ etí rẹ̀ ẹ̀rí pé ẹ̀yin ò ní sọ̀rọ̀ ẹ̀yìn sì ń kankan ibẹ̀ náà ni ó ti máa ṣe wèrè ẹ̀ làwọn fọ́tò wa gbé nà orí ẹ̀ dàrú òun sọ wọ́n tún ṣe sùúrù wọn sọ̀rọ̀. gbà náà lọ́wọ́ amúra sí a ta ló kún yẹn kalẹ̀ fún ọ tọ́sọ pé tọ́bi àbá kó kélé bàbá yìí ló tún máa gbà á lẹ̀ ẹ ẹ má lu ó ti pọ jù ẹ dínwọ́ kù tọ́ba ajẹ́pẹ́ yìí náà ti gba àgbo ńkọ́ tẹ́ni náà kí ni wù <laughs> bàtọ mẹkọjọ tí wọn eri ẹ so àmọ́ wọn ní ìsìn alhamdulilayi táwọn fẹ́ẹ́ rí nu pé àṣeyàn kan rádaràda ni wọn ní ẹ kọ sùn ẹsẹ bí gbàtẹ ẹ rí ẹnìkan máa bu yín wọn máa ṣe kí àwọn yóò mọ pé tani bá tani bá èèyàn kan tó bá ní bẹlọ ń kọlọ fún lálàáfíà <laughs> tani ọba tani orí rẹ dàrú ìwé fún yẹn dàpọ̀ ẹ máa ṣàdúrà fún un. <laughs> látàrí sùúrù yọ padà di pé lóòótọ́ wíwẹ́ ah, ọlọ́dà bá ní sàánú rẹ̀ làákàyè rẹ̀ tó kpófò ọlọ́dà kó bá ní dá padà fún àmọ́tí àbá ní sùúrù yọ padà hàn pé ìgbà ta burúkú kan ní wàhálà kàdà torí ẹ̀ àgbọ́dọ̀ ní sùúrù ọlọ́wọ́n bá kọ́má fà ní sùúrù kọ́má fi bà wá sẹ́jẹ̀ ọlọ́wọ́n bá sùúrù téèyàn fi gbélé ayé táyé rẹ̀ fi tòrò téèyàn fi rálẹ̀ kí gbádùn fi jẹ́ tiẹ̀ ọlọ́run bá kọ́ máa yọ kó nu wa ọlọ́run bá kọ́ ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba ọmọ sì dáradára wa subhanakallah wa rahmatulahi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Thank wọn ní tẹ̀yìn bá fẹ́ nasraniya níyàwó ìyàwó èèyàn yìí ọwọ́ àti wá parí nǹkan sùn tí ọkọ tù láti kíkẹ́ kọ́ lọ wẹ̀ àbí ìwẹ̀ wo lọ́fẹ́ wọ̀ ẹnu àwọn olùmọ̀kù kíkẹ́ àwọn kò fà wọ́n àti wọn nínú ẹni tí ó lè ẹnu wọn sì tún kò gbígbé gòsùlù gòsùlù láyè nínú àwọn ìwẹ̀ ẹni tí ò lè ṣeé ṣe láì dànìyàn kẹfẹrí òkè sínú ẹni tí yọ dànìyàn tí mùsùlùmí bá wá fẹ́ nasraniya nasraniya wá parí nǹkan sùn tí mùsùlùmí tú láti rẹ̀ lọ́kọ́ lọ àbí òní tú láti rẹ̀ tonti pé kèfèrí ìsẹni tó lè dàníyà ìwẹ̀ hayo ó sì ń bùkátà àníyàn wọn ni dandan yóò tu láti rẹ lọ́wọ́ dandan yóò tu láti rẹ lọ́wọ́ kìí ṣe nítorí tara tiẹ̀ àmọ́ nítorí tọkọ nítorí pé tí o bá wẹ̀ ẹ gbọ́dọ̀ súnmọ́ tẹ́ bá fi lè súnmọ́ ẹ dáràn wala taqrabuhunna hatta ghurna. فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله lọ́ni ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn tẹjẹ ó sì dá tẹjẹ bá wá dá tí wọn bá wẹ gbà náà lẹtọ lè súnmọ́ إذا تغتسل النصرانية lè xaqi لحق náà lè xaqi ahi nítorí ẹ̀ tọ́ kọ́ kí ẹ ṣe torí jẹ náà. kò lè tètè à ń kí alukurani à ń tún tẹ́tí gbọ́ lẹ́ẹ̀kan náà ọkọ gòrí ọ máa jẹ alọlọ́ọ̀hùn lè rọ́jú lé mí ń palẹ̀ bẹ́yìn ní fi ìjẹ́ òfẹ́ kò sẹ́nìkan tọ́lọ̀ ń fọkàn méjì sí ní báyìí mọ̀ ń gbọ́rọ̀ mọ̀ ń tún ka ọ̀rọ̀ at the same time kò lè tètè. mọ̀ ń kà á tẹ̀lé ni tí mọ̀ ń gbọ́ kíké tiẹ̀ ní kọ́tọ́ nítorí pé fẹ́yìí dàkúrí alukóraánù fẹ́sẹ̀mì àwùlẹ́wò wọ́n á ń sètù ọlọ́ni ẹsẹ̀ ti gbọ́ kẹ́tì gbẹ́nu lọ làálẹ́kùn tó hàmú ìwọ ọ̀dákẹ́ nì torí ẹ̀ kọ̀kọ̀kọ̀ gbọ́ aládá òní rí làádá ó tún dẹ́sẹ̀ nítorí pé ọ̀n sọ̀rọ̀ ńgbà tí wọ́n ń ké alukóraánù kí ni yorùbá náà sọ èèyàn lè má ṣe kíní kan kó tún máa súfè kí ni hmm? èèyàn lè má rẹ́rìn kó tún máa súfè àbí kí ni wọ́n sọ kò lè má yín mú kó tún máa súfè tọ́ náà aleykum salaam. Thank you. báwo ni a lè fi ìyàtọ̀ láti ẹ̀sìn àti ìgbàgbọ́ ọ̀rọ̀ ìlú ọlọ́ọ̀bá àwọn ìyàtọ̀ náà láti sọ torókọ́lọ́ pé nínú àyà yìí bá a bá gbé ní tí ń bẹ́ nù ẹ̀mí wa bá a gbé pamọ́ òun fi ṣèṣirò fún wa eléyìí lè tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó sì ṣe kò sẹ́ni tí ó wà lùjánà nítorí pé nínú wa nínú ẹ̀mí wa à níta ń rò tí kálukú ń rò ọ̀rọ̀ gbọ́ síbẹ̀ ní tẹ́jọ́ dì mọ́ra yín tó ń pè á ti tẹ́jọ́ mẹ́ta ṣe kí ló ń rò sí nínú ẹ̀mí tọba mú jáde tó ń wò dì mọ́ tó náà bá mú tiẹ̀ jáde tó ń wò dì mọ́ kódà imam ibn al-qayyim rahimahullah gbàdé ń túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run pé adh-dhannina billahi dhanna as-saw ẹni tí máa ń rorò kúrò sọ́lọ̀ ibn al-qayyim wa ni ká lẹni náà tó gbọ́nu eléyìí lẹ́ni tó lọ́n bá sá wọn náà o sàṣeyàn ní irú aburú sọ́lọ̀ nísìnyí ẹ̀ ń wá níta ìwà ń wá yìí ọ̀bọ sí ẹlòmíì tẹ̀jọ́ ń wá ọ̀bọ sí fò ìwádìí gbéra yín sórí oṣù ìwà wò pé ah, mùsùlùmí lè mi wọ́ lọ tó dàgbà mùsùlùmí gidi mo ń ṣe súnà mi ìfẹ̀sẹ̀ Islam ṣeré ah, ìwọ náà ò fún mi eléyìí bá jẹ́ pé àbẹ́rẹ́ nǹkan mọ́ káfíìrì bá. So ọ mọ ronú ẹ̀mí rẹ ò ní sọ jáde ọ sọ pé tó tó tó tó tó yẹ àà wọn ti ń ro aburú sọlọ lẹ́yìn máa ń tọ́lọ̀ fi ṣe ńgbà tí o ti kọ́wọ́ rẹ ọba erikọlọ ń ṣeṣe kó ti mọ̀ pé ṣé ọba rí ó lè jẹ́ sábàbí àti wọ náà rí ọlọ́run ti ti fi ọba lè jẹ náà tàmọ́gbà tó pé tó kúrú lójú díẹ̀ máa wọn máa wọn bẹ lẹ́dàá wa tó ti torí rẹ̀ má fọ́ ó lè má rorò kúrò torí ẹ̀gbà tí ọlọ́run bá sọ ayà ìkàlẹ̀ rúbà àwọn sàhábà pé a ọ̀yẹ́ nítorí máa fi ànfọ́sí fún ọtọ́ fún ọyọ àti fún bí ńlá bẹ́ẹ̀ bá gbé e tí ń bẹ náà mí hàn abẹ́ gbé pamọ́ ọlọ́run ṣèṣirò fún yín táwa lẹni náà ti ọ̀pọ̀. anabi sallallahu alaihi wasallam àti àwọn sàhábà ọbẹ̀ lọ́wọ́ ọlọ́run mú gbogbo ẹ̀ kú ọ ọlọ́run tó wá sọ ayà kan lè rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́run ni mo ti gbọ́ mo ti gbà gbogbo àdúrà tó tẹ̀lé títí dé parí Suratul Baqara mo ti gbọ́ mo ti gbà tó túmọ̀ sí pé ọlọ́run ọba ò ní fi ń tá à ń ronú ẹ̀mí wa bí wa mọ̀ òun náà ní dáàdì sànàbì sísọ torí kí ẹ má máa ṣe àyà ìgbọ́ yìí ló إن الله تجاوز لي عن li ما ummati ma نفسها ما لم تعمل أو تتكلم aw tatakallam ọlọ́run ti sàmójú kúrò fálùmọ́ nígbà tí wọ́n máa ń fẹ̀mí wọn rò lópin ìgbà tí wọ́n bá fi ṣèwà o tí wọ́n ò sì fi sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti fi ṣèwà o ìyẹn ti wọ́ gà o tẹ́ ẹ bá fi sọ̀rọ̀ ìyẹn ti wọ́ gà o náà àlejò.

ṣe nínú Ramadan kò sì ṣe Islam rẹ wọn ní gba kínní kò fi sínú gba irú Ramadan ọmọgbà ẹmọgbà alágbọn pẹpẹ fi tún sí ṣe à ṣẹba ti bẹ̀rẹ̀ sí ṣe Islam ní sì máa gbà ní ọba wa ṣe Islam rẹ fún mi lẹ́gùn lórí Islam kò nítumọ̀ jẹ́ bó ṣe fi islam gbà pa alẹ́ gbẹ̀bùn lọ́dọ̀ kẹfẹ́rì àwọn kẹfẹ́rì máa ń bọ̀ ànábì lẹ́bùn tó gbà àmọ́ tí wọ́n ti lọ mẹ́sìn wa ẹ̀ má gbà ní tèmi ti rọmọdán nìkan á lọ gbé kínní kan á gbé àwọn ẹrù sínú ẹrù sínú báwo ṣé wàá náà ní tìṣí wò ṣe islam wọn á fún mi lẹ́bùn ẹ̀bùn kí náà fún mi islam dá kí ló dé tí wò ó ṣe ọjà ìbò ti tètè lẹ́yìn náà ń tó wàhálà wá dilẹ̀ fún kíkà máa gba ẹ̀bùn lọ́dọ̀ kẹfẹ́rì pàápàá máa tẹ̀sìn wọn rárá o náà bá gbọ́ gbogbo wọn ti fowó lẹ̀ owó tó ń fìfì sílẹ̀ yẹn ẹnu yín ti jọ kù lórí pé oko lẹ́mọ̀ ti dá a sì ti da àwọn owó yìí pọ̀ nígbà tá a bá fi dáko èrè oko ọjà jù béèrè oko bó bá ti pọ̀ sí àbí bá ti kéré sí á pín lórí iye tí kálukú mú wá tá a fi dáko tá a bá dá oníkálukú fún tiẹ̀ ó lè tó yọ zakat ó lè mọ̀ wọ́n tá a fi yọ zakat òfin ṣẹ̀rí àsọ pé gbogbo owó sábà ti dà pọ̀ ẹ gbọ́dọ̀ túká nítorí zakat ètò bá wà ní tútúká ẹ gbọ́dọ̀ papọ̀ torí zakat torí gbogbo ẹ náà ní bẹ́nẹ́fìtì lè wà bẹ́ẹ̀ tí a bá wà lódindi bẹ́nẹ́fìtì lè wà bẹ́ẹ̀ pé ọwọ́ ọ̀wọ́ bá kà díẹ̀ lẹ́yọ̀ zakat tó bá ti wà fífọ́n ká ó lè já sí pé ẹnìkan kan gbọ́n sí ẹ̀ níyọ̀ zakat torí kẹ́ntì kálukú ní kò tó ń lè fi yọ zakat torí rẹ̀ wọ́n kì í ya owó tó bá wà lódindi tó bá ti pé káyọ zakat ẹ ti kọ àkọọ́lẹ̀ láti ìgbà tẹ́ ti gbowó jọ tẹ́ ti ń bẹ̀rẹ̀ sí ní dàpọ yẹn gbígbé tọ tó bá ti dàsìkò tá a bá kéré oko á máa yọ ìdá nínú mẹ́wàá gbogbo ńtọ́lọ́mbà fún wa lópin ìgbà oko wa tó tó hamsatu awusuk tó tó hamsatu awusuk hamsatu awusu ọ̀nà ni one thousand two hundred mots tọba tó bẹ àgótì bẹ́ẹ̀ lọ ayọ̀ wà lọ́ka tẹ̀ náà lópin ìgbà tó bá pé òjò lọ́rọ̀ làwọn nǹkan yìí fi wò àti wàhálà tá a fi rí pé ń wò ìsìnkú àlà ń lọ ra epo sínú ẹ́ńjìnì tá a fi fa omi èsì pé àwọn ẹṣin wa àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wa àwọn màálù wa là ń lọ fi pọnmi wa torí rẹ̀ one over ten. tó bá jẹ́ pé àwa la ṣe wàhálà rẹ̀ la ń lọ omi àwa la ń fa omi pẹ̀lú ẹ́ńjìnì kankan àjẹ́ pé one over twenty. lókùn ìgbà tó bá jẹ́ pé mùsùlùmí gbogbo yín o. ó túmọ̀ sí pé kan bá ti wà ń bẹ̀ kò sọ̀rọ̀ mẹ́. torí pé káfíńrì ò ní yọ